they won four in a row. Messi already on form, scored two goals against Alaves uh, to score, you know, to reach 15 goals uh, in La Liga this particular season. Paris Saint-Germain also have to bounce back from a defeat from Lorient in the Paris uh, in the French league But of course, uh, can Paris Saint-Germain avenge against Barcelona? Don't forget, Barcelona knocked them out in the 2016-2017 Champions League. And of course, it is going to be a memory of comeback for Barcelona, for Paris Saint-Germain. Don't forget, PSG won the first leg 4 goals to nil. The second leg, it was a nightmare for Paris Saint-Germain. 6 goals to 1. Barcelona, Paris Saint-Germain player Neymar Jr. is out of this encounter. 9 o'clock Nigeria time. Let's keep our fingers crossed. Straight to Camp Nou. Alright, fresh sport return tomorrow morning by the special grace of God with Kenny Ogumiloro. Until then, and enjoy the rest of your day. My name is Bola Ho Olalere. I move. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. Good afternoon. How may I help you, please? Yes, I would like to buy data to watch plenty, plenty videos. You know now, music, sports, in short, <laughs> everything on YouTube. What is your budget, sir? As low as possible. Well, how does 50 naira for an hour sound? 50 naira for one hour? Ha! Talk true! Yes, with Glow YouTube Plan, you can stream all your favorite YouTube videos for as low as 50 naira. Hey, what do I do? Simply dial star 777 hash to get started. Get the super affordable YouTube time-based plans from Glow and start feasting on your favorite YouTube videos for as low as 50 naira for 1 hour during the day and 50 naira for 5 hours at night. Dial dial star 777 hash, select data, select social bundle, and select YouTube to choose the Glow YouTube plan that's just right for you. Glow Unlimited. You know me, who? Gang. You are moving to the switch gang. It can be with the switch gang. Right now, you are moving to the switch gang. Set our uh-huh. gang, gang, gang. gang. Retire well, gang. gang pension secure gang just switch gang set and one stand big ibtc gang transfer window gang happen to life gang one pension manager gang join the switch gang today Stanbic IBTC Pension Managers, a member of Standard Bank Group. I won't tell you the secret of better food na the no chicken and classic seasoning powder. The ingredient they take make am eh, na natural by nature like real chicken, rosemary, black and white pepper, garlic onion, parsley, mushroom, coriander. If you knack no seasoning powder for inside your jollof, fried rice, egusi and all other soup eh, you go no say flavor, pass flavor. No seasoning powder. Natural by ingredients, bangba by flavor. Hello, good afternoon. How may I help you, please? Yes, I would like to buy data to watch plenty, plenty videos. You know now, music, sports, in short, <laughs> everything on YouTube. What is your budget, sir? As low as possible. Well, how does 50 naira for an hour sound? 50 naira for one hour? Ha! Talk true! Yes, with Glow YouTube plan, you can stream all your favorite YouTube videos for as low as 50 naira. Hey, what do I do? Simply dial star 777 hash to get started. Get the super affordable YouTube time-based plans from Glow and start feasting on your favorite YouTube videos for as low as 50 naira for 1 hour during the day and 50 naira for 5 hours at night. Dial star 777 hash, select data, select social bundle and select YouTube to choose the Glow YouTube plan that's just right for you. Glow Unlimited. As a student of life with so many experiences, my retirement was one of the most interesting times I looked forward to. <laughs> Now that I have come of age, it has been one of the most peaceful moments of my life because I chose a smart partner. Oh yes, a very smart partner with this partner, I enjoy bliss and financial security. Their team of trusted experts brings superior investment strategies with a proven track record in pension management. Be like me. Choose a smart partner. Choose Sigma Pensions. Call 0700 Sigma Pensions or visit www.sigmapensions.com for more details. Sigma Pensions working for you. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. wàláyé ó yẹ kí ìjọba bá wa bójú ohun tí wọ́n fi ní ah. ohun tí wọ́n fi ní ọ̀rọ̀ bí ọ̀rọ̀ gbéyàwó kò eh, ah. kò fẹ́ẹ̀ sírú ẹ̀ nù. sẹ́ẹ̀rí ká ní pé ká ní pé marriage certificate, hmm. ó ló ọdún tí ó expire bí gbẹ̀yìn renew visa àbí driver's license àbí téèyàn ó renew passport international passport eh. ìyẹn ìbá tún ṣe bákan bákan ọ̀pọ̀lọpọ̀ ò ní renew mọ́ hmm? ìjọba ti yóò sì mọ wẹ ni ẹ ọfẹ tán ọgbẹ ọmọ ọgbọ ẹ àdùkẹ́ oṣù mẹ́ta ló kù tọba ẹsipaya mi ni ìlú rẹ ibi renewal yìí mọ dúró sí di ìwọ ẹ. obìnrin mi náà ibi renewal ni ó dúró sí. obìnrin máa iye ibi renewal ni ó dúró sí. àtọrọpọlọpọ obìnrin lọkàn wà nílé ọkọ. torí ọ wà ní wà bẹ́ẹ̀. torí ìsọlẹ́nu. ìsọlẹ́nu pé a ti gbọ́. a ti gbọ́ ẹlòmíì kan sì fi ọkọ rẹ̀ dígẹrẹ wu ni. pé òpó ayé ni. pé sájà wà bẹ́ẹ̀. wà bẹ́ẹ̀ sábà mm. ti pọ́kọ̀ mi dà kó nǹkan náwó mm, sí. tó jẹ́ pé gbọ́ bùkátà nìkan kìnìkan yọkàn sọ létí ẹ̀ ni wọ́n mú bíìlì owó lé wa but mo ti san. kò kò o. ó jẹ́ a gbé síbi ah, kò sára ń bẹ̀. ara hmm? ó rẹ rán wọ́n bá ti ní ọ̀rọ̀ kíní kan ní ẹ mọ̀ wọ́rí ipa tiwọn ẹ kọjú sí mi. Hmm? èmi ni kẹ́ bá sọ̀rọ̀ ẹ má ẹ fà wọ́n lẹ̀ èló lẹ pé. ọlọ́run jọ̀ọ́ kó ṣàánúrúfẹ́ àwọn èèyàn tó wà bẹ́ẹ̀. àmín. Hmm, torí ngbà míì ah, ọlọ́run mọ́fà ti jẹ́ wá síbi tó nira láyé nǹkan ọkùnrin mi ìfẹ́ sọkùnrin. ohun bẹ́ẹ̀. ajé ni ò gba ah, ọ̀dà owó awo olókun hmm. ọ̀dà owó ni so ká ní pé wọ́n renew marriage certificate. àwọn tí ò ní renew lọ́pọ̀ jù. tíjọba máa mú yàn sí nǹkan pẹ́ni tí ó tiẹ̀ bá expire tí ò bá renew ẹ̀. àfihàn. kan tún gbé lórí òfin pé títì mọ́lé ni. ẹlòmíì ó sì renew náà ló fi gè. ọ̀ọ́kàn fi àyè lẹ̀ pé tó bá ti tó time renew wa o. tó o bá ní interest mọ́ ọ̀ọ́kàn kan mọ́ renew <laughs> mọ́ ayé ó ti worst jù báyìí lọ. so ọ̀pọ̀ ni ò ní ní renew. Ah! ayé ti máa worst ju bá a ṣe ń sọ̀rọ̀ yìí lọ. mi ò bẹ́ẹ̀ lẹ́jọ́ má wọrí. and yóò máa wo aago fún ni. ọjọ́ mélòó ló kù ọ̀sẹ̀ mẹ́ta ló kù three months ló kù. ọ̀tán ọlọ́run á ṣàánú wa. ìwọ́n tó bá ti ń kù fẹ́rẹ́fẹ́ kó pé ẹni orun òkun gan ó mọ forun bẹ ọkọ ẹ ni. ṣé tó bá ààyè tó bá ní interest. tó bá ṣe ní interest. ọmọ tí ń rí lára ọkọ. Hmm. àwa gbọ́ ẹ̀ wo gbogbo rárá rẹ tó ń ṣe tó bá ti expire má rí má kó jẹ́ pé wọ́n tún lè ṣe kéèyàn tún ṣègbè fẹ́ lòmíì kó tún fẹ́ lò ní. ó dàbí ìgbà yẹn ra volvo tẹ́lẹ̀ kó eh, wá ra five oh four. ra toyota o tó wá ra toyota. òkè kó tún rà mí. Ah. tún rà mí. kan tó wá ṣe níṣe pé ẹ eh, tó o bá ti lò mọ́ wàá fún wàá fún ìyóò kan fún yàn wàá fún yàn wàá tún fún níwèé ẹ̀. pé kó máa bá tiẹ̀ lọ ẹ eh, pé kí ẹ ká transfer rẹ. irú portable ilé ìsèké bí transfer window. Ah, ah, window kọ dọ. hello. hello. hello. ẹ̀yin bọ́ọ̀sì yìí. Ah. ọpọlọ yẹn máa ṣiṣẹ́ lẹ̀ bí aago ni dọ́nà ṣé mi ló ń bá wí. Hmm. ẹ̀yin bọ́ìsì yìí mo lẹ́yìn mo kọ́ ìwé yìí papọ̀ ni ah, ẹ̀yin bọ́ìsì yà pọ̀ ọpọlọ yín máa ti tẹ́lẹ̀ bí aago kọ́ra ni. bàtà àtijọ́ ń wọ ṣẹ́ẹ̀tì ó ṣiṣẹ́ bí aago kọ́ra. ọpọlọ yín máa ti tẹ́lẹ̀ bí aago kọ́ra torí wọ́n máa mọ táìmù fáwọn tó ṣiṣẹ́ wọn ni. <laughs> bẹ́ẹ̀ six to six. six to six. yes. lolúyọ̀lé. ní kọ́ra six to six ni o hmm. six to morning. <laughs> bẹ́ẹ̀ ni ọpọlọ yín máa ṣiṣẹ́ kọ́lọ́ ń sànú ẹ̀yìn méjèèjì ni ẹ wá ti dàbí tọ́mìnà ń jẹ́rì. jẹ́rì mo máa ń fọ́ fún yín gan-an ọlọ́run ọ̀kan parí ọ̀kan parí tí òbí parí ayébẹ́dé ò parí ẹ̀dẹ̀ hmm. ń bára yín rìn ẹ̀kọ́ yẹ kí n máa bára yín sọ̀rọ̀. sọmọ pé nígbà míì ọ̀dà kéèyàn parí kó nílà ká ìjó kírun kó mọ lórí bíi tiẹ̀ yìí lọ. síbi ìta ayéfẹ́lẹ́. kó mọ̀ sí sí nǹkan ah, kan lọ́pọlọ rẹ̀ ayéfẹ́lẹ́ ò ní làákàyè ló débi tó dé. nù ó yẹ kẹjọ parí papọ̀ ni ó yẹ ọ̀pọ̀lọpọ̀ ló lẹ kẹjọ máa lò. àjọ yẹn bákan náà. ẹ̀kúndàdé tí wọ́n parí tí wọ́n parí. Ah, bó ṣe ń là ó ti yọ tó bá ti ń bú mi òun bú bàbá mi mo sì mọ pé o respect bàbá ẹ àwọn kápò fẹ́ bàbá àti ẹ náà ta yín jájọ bẹ̀rẹ̀ báyìí. ló bí so ẹ ti jọ wà tipẹ́ náà ó yẹ káwọn náà jàǹfà ní ti yóò bì náà ó yẹ káyọ̀ fẹ́lẹ́ náà ti parí náà. ẹ ẹ ohun táyé fẹ́lẹ́ kọ́kọ́ lè mí kọ. mo mọ̀ pé yín forí gbálẹ̀ ní fíìdì ah, ni. ẹ nígbà tí mò ń gbá bọ̀ àbí. bẹ́ẹ̀ ìgbà tẹ́ ti ń lẹ́gọ̀fà. Mm. tẹ́tí ti ti ń ṣòwò mo ti miss àwọn oògùn mi oògùn mi ò tí ti lọ́ńdọ̀ dé ni dáàdì náà ló máa ń sẹ́ndẹ̀ wọn ò tí sẹ́ndẹ̀ ni. ó ti hàn ní ìsìn báyìí pé ọ wà you are on drugs. I'm on drugs àmọ́ mo bẹ́ẹ̀ ni mo mọ̀ yẹn bọ̀ dáàdì ní ká gbàdúrà fún báyìí. and of course you are on cheap drugs. ẹ eh, cheap drugs? Mm. that mean Nigeria drugs. <laughs> but I need foreign drugs. Uh, uh, you are on cheap drugs. My daddy is working on that tàdádì rẹ̀ ayífẹ́lẹ́ èso ó ti kọ́ tipẹ́tipẹ́ ẹ̀. ẹ má dalẹ̀ wa rú orí mi má dalẹ̀ wa rú. o nílé mo nílé you are homeless. ẹ̀gbọ́n àwọn bẹta àwọn la o ò ṣẹ̀gbọ́n bẹta a rí ọ̀hìn lábẹ́ fúláwà ni. orúkọ mi yẹ orúkọ tó náà tún ṣe nígboro. orúkọ wo o ò lórúkọ orúkọ ti bàjẹ́ ọ̀rẹ́dì. ó lọ́mọ sànù ọ̀hún ayífẹ́lẹ́ náà tún ṣe nínú. bòròró ni ọmọ dẹran wá bì ní. mo mọ̀ wọ́n ti kọ̀ǹfígọ̀ mi. inú àpò àkọ̀ǹfígọ̀ rárá. wọ́n ti kọ̀ǹfígọ̀ mi. Ah. wọ́n ti gbé mi lọ bá dí sẹ́tìn. the only thing tó tó ti ń ṣe tẹ́lẹ̀ tó ṣe mọ́ tá a fi ń consider pé bóyá ká dà ẹ́ pọ̀ mọ́ wa. dájú lára àwọn senior boy tí àwọn ọmọ odi àfọ yunifọ̀mù mm. wọn ni yóò bí wọ̀nyí. mo dúpẹ́ àwọn senior boy tí tó dáwọn ọmọ odi. èèyàn làwọn náà wọ́n sì ní future lára nǹkan kan tó ń ṣe tẹ́lẹ̀ tó ò ṣe mọ́ tí láyé ká fi ní ká mọ iye owó ní fúláwà tó mọ ń jẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí kò mọ já ewé jẹ. torí ọjọ́ wájú àwọn ọmọ ni. irọ́ torí pọ̀ wà ọ́ráìtì ni. mi wà ọ́ráìtì mm. ẹ má wọrí Time tí màá wà on right ó ń bọ̀ wá lọ́nà wọ́n máa kógun mi dé. ọ̀gá fi ẹ̀dẹ́ mú wọn bínú ẹ̀gbá tí ò ní mú lọ́mọ ẹ̀ ń gọ̀ bẹ́ẹ̀ni. àgbà tí ò bá ti ní mú. bẹ́ẹ̀ni ọlẹ ẹ̀gbá tí ò bá ti ní mú. àgbà tí ò bínú lọ́mọ ẹ̀ ń pọ̀. ehe wàásù ẹ̀dí sẹ́tì. àgbà kọ́ o owó yorùbá náà ni mo sùn mo ní ẹ̀gbá jọ àgbà mo ní ẹ̀gbá tí ò ní mú mo ní ẹ̀gbá tí ò ní mú ẹ̀gbá ẹ̀gbá tí ò ní mú bẹ́ẹ̀ ó lọ́mọ ẹ̀ ń gọ̀ Agba tí ò bínú lọmọ ẹ̀ ń pọ̀. ayéfẹ́lẹ́ ọlọ́run ti gbàdúrà ẹ̀ ọ̀gá oh o dẹ̀ ní wálé láíláí àmújàre ọlọ́run ti gbàdúrà o dẹ̀ ní wálé àwọn ará àwọn tó tó fúnni gbàdúrà fúnni kọ́nà òun eh, fi àánú yanjú ọ̀ràn o. Eh, yínká ìwọ ló dá wàhálà yẹn. eob àti madam ọ̀gá kò tí ì dá wàhálà lẹ o. kọ́nà bá mi fi àánú yanjú ọ̀ràn wọn ni o. ẹ eh, wọ́n ti fàánú yanjú èmi náà àánú lẹ ní ìdẹ̀yìn méjì. ṣé o mọ tó ṣẹlẹ̀ sí wọ láti àná mo observe pé o ń lo face mask lọ sùn. ok. ọ àfẹ́ ti ọpọlọ. lóòkù àfẹ́ ti ọpọlọ mò ń lò torí àwọn ọmọ wọn mi ooru tó mú yàn nínú face mask ó ju ooru ayé lọ o eh, eh. imú máa dá ó máa dá yọ kọ́lọ̀ ni o eh, kọ́lọ̀ mú máa yàtọ̀ papọ̀ mọ́ imú àtẹnu ó máa yàtọ̀. Hmm. kò sí ìgbà tí mo bá hmm. ti tí mo bá ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí hmm. tí mi ò ní rántí ọ̀gá mi àyẹ̀fọ́lẹ́. àyẹ̀fọ́lẹ́. bẹ́ẹ̀ ni ọmọ kẹ tí mo bá ti dúpẹ́ Ọlọ́run ọ̀ṣẹ́ o wọ́n ló fi ẹ̀bùn sẹ́mi di ẹlẹ́ṣọ́ o ní mo bá ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. ló bi ọ̀bùn. ọ̀ mọ̀tí ọmọ àdúgbò náà náà lọ́wọ́ ọ̀gá mi àyẹ̀pọ̀lé. dunu ó fi ẹ̀bùn. ọ̀bùn yẹn ni ọ̀bùn ó fi sọ mí di ẹlẹ́ṣọ́ sọtí yẹ bá ti dúkọ lọ́wọ́ lọbẹ màtúrà tí ọ̀gá mi yín ká àyẹ̀pọ̀lé. bẹ́ẹ̀ni ọ̀gá mi àyẹ̀pọ̀lé ló jẹ́ kí ọmọ adábí dùn ká má dàbí wẹ̀rẹ̀ báyìí lọ. Ah. èmi mo wá dábí okay ó dàbí ẹdun rọ̀ bí òwe. so eléyìí ń dàbí ìdun ìwọ ń ṣe bí òwe. àwọn ń dàbí wèrè. ó ti da wàhálà ti wà. ó ti da. lórí irọ́. ó ti da. kí ló ṣẹlẹ̀ sóbìnrin tó sọ pé ọkùnrin tó wà god lòún fẹ́ hmm, tọkùnrin yẹn padà wá dé. ó mọ̀ pé ẹni tó bá ti wà god pé hmm. ó máa lè control ilé láì ní jà. ìgbà tọkùnrin yẹn dé Mm-hmm. kò yẹ kó mọ béèrè iphone lọ́wọ́ ẹ̀ náà ó yẹ kó lè kóra báíbù fóun ni. ó ń béèrè iphone. Ah. gbogbo lọ́ọ̀fù yìí lórí irọ́ ni o. èmi sì omi gángan fúnra mi mọ wà god fearing. Ah! ìjọ tí mo ti múlẹ̀ pẹ̀lú ìyàwó mi obìnrin kankan kò gọrí mi rí obìnrin kankan kò sí mi láṣọ wọ̀rí àwọn èèyàn ń fi ilà mi tọrọ ni ẹwà èdè ó ní òun fẹ́ máa fi ọ̀rá mi ṣàwọ̀kọ́ṣe ni. yóò fi ọ̀rá rẹ̀ ṣàwọ̀kọ́ṣe. bẹ́ẹ̀ ni njọ tó ti máa rì. obìnrin kankan kò gọrí mi rí obìnrin kankan kò sí mi láṣọ wọ rí. ṣùgbọ́n wọ́n ń ṣìyàn láṣọ ah, bóyá tí afẹ́fẹ́ bá fẹ́ ní o. tí afẹ́fẹ́ bá fẹ́. obìnrin kankan ò ṣe ṣùgbọ́n ìwọ ń aṣọ wò. Ah, ah. obìnrin kankan ò gorí ẹ. obìnrin kankan kò gọrí mi rí. ìwọ ń ọ̀gá bẹ̀rẹ̀ lọ Vincent. no Vincent ń bá yín lọ bẹ̀ ni. ọgbọ́n Vincent ìbò tèmi má kò bá mi. ọ̀gá ask even tí pàtẹ́kọ̀rù gan ọ̀gá ọmọ ó lè sọ ní kwami díẹ̀. máa gbọ́ má borúkọ ọmọ ọlọ́mọ jẹ́ peter ni kì í ṣe eh, tipa. ẹ wà sẹ́ the same we are not saying the same thing. you cannot deny the name tí pàtẹ́kọ̀rù tí pa ìkọ́ làwọn fọ́n tí pàtẹ́kọ̀rù ṣé wọ́n nìyẹn yes ìgbọ́ ẹ̀ tipa ni tipa tó kẹrù ṣe bedford ni. aska tí pàtẹ́kọ̀rù ṣé ọ̀dà ni. tí pàtẹ́kọ̀rù so peter peteru ni tipa tó kẹrù. Ah, ah. ok si tí ọ̀gá mi bá fi ṣe mistake alimugun wọn ló wà mẹ́rin ṣé o oh, ò ní dáhùn. tipa tó kẹrù. tọ́pọ̀ ọ̀gá mi ni mugun wọn ló wà mẹ́rin kọ́ mi ṣé you no go answer. tipa to kẹrù. if i call his number. peter peteru. yeah na so i dey for answer. wàá bó ṣe mọ tọjú pọtébù o. ìràwọ̀ ló rán àǹkárá ìràwọ̀ ló rán àǹkárá ẹ̀gbọ́n. ẹ̀kẹ́ ti rí bí àmúkú ọ̀sán o. àbí tàgbálùmọ̀. ìgbà míì tí pọ́tébù bá rẹ́rìn àfi bí ẹkún ọ̀bọ kò yẹ kọ́ mọ́ lùgù. ògùn táwọn ayé fẹ́ fowó wò àwọn wo ló fẹ́ fọwọ́ ọmọ jọ ganiya pupa nìyí. Eh? ganiya pupa ni o tó ń sábà bá ní gbòòrò. aya pupa. ganiya pupa. aya ni ọ. aya bá òwe má borúkọ yìí jẹ ó ti bàjẹ́ tẹ́lẹ̀ abẹ́ fún ṣe ni olúwa mi èmi ni màá hàn lè mọ. èmi àti yíyóbi. ó jọ àyà lóòótọ́. mo lè sí ìjọba ọ̀run lọ́wọ́ ẹ̀. ìjọba ọ̀run tèmi. mo lè sí ìjọba ọ̀run lọ́wọ́ ẹ̀. sáyẹ́ǹsì tàbí ìyẹn ewédú mo ti sí ìsọ̀dọ̀ wọn ó wà lọ́wọ́ Ah. mo jẹ bẹ́ẹ̀ kì í ta àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ yìí náà ni o. olórí fúyẹ́ bí ẹyẹ sùn ági. láyé láyé lọ́lọ́mọ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run. ìwọ bẹ̀rù ọlọ́run gbọ́ tọ́ tọ́ ní ìyá tó ní ìyá tiẹ̀. ìgbà mi láyé ká tí pọ́tẹ́bù bá sọ̀rọ̀ ọ̀gá mi yìí lẹ́yìn pẹ̀tẹ́ bá fa bọ́tìnì já. láyé láyé náírà mo bẹ̀rù ọ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run yóò bí ọ̀dẹ̀ gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ burúkú eléwo ló sílẹ̀kùn dání bíbà tó sílẹ̀kùn sí ti rúùn dání. alọ́ba tíjọ́ kan làwọn tọ́ọ̀gì bá ń béèrè owó lọ́wọ́ mi kí ló bá ní kí n mọ̀ fún wọn. ìjọ náà mọ̀ pé gbogbo igun tí mẹ́lẹ́ hà pọ́tébù mẹ́ta àti tírí kọ́ta ni. èyí agún bí adé kọ̀mọ́ mọ́tò wa ọmú kọ́kọ́rọ́ ọkọ̀ yìí sá lọ sídìí mọ́tò ọ́ start ọkọ̀ lẹ́kọ̀ọ́ drive. ọ̀gá mo ti start onílẹ̀kulé o èrò ọ̀nà ẹnlẹ́ láyìn ká dẹ̀mọ́ bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ nítorí pé ajá òṣùpá ni mi mo fi ń bóde fún ọlọ́run ọba ìbálòwà ìbáyé ìyá. mo mọ̀ lọ́kọ́ tó bóde oríṣiríṣi láàrin nàìjíríà kó ní bíbí ọ̀gá tóògì ti kọ́ lẹ́tà sọ́gun olórin rí ọkọ̀ lẹ́tà sí yín kálórì mọ̀ gbọ́ ọkọ̀ lẹ́tà sí pé pẹ̀lẹ́ o ayéfẹ́lẹ́ ẹkú iṣẹ́ látàárọ̀ ẹkú eré látàárọ̀ nígbà wo ló tó parí eré àsìkò tó láti dánu dúró eré. <laughs> àsìkò tó láti dánu dúró eré àwa ọ̀dọ́ ń retí rẹ o. láti fún wa ní ẹ̀tọ́ wa. orúkọ mi ni ọwakọ orúkọ mi ni. fóònù nọ́mbà mi ni. oní mi ni tó bá fẹ́ pè mí. ọ̀nà ìgbọ̀rú ẹ̀ rí. that is second time. mo wá pe mo wá pe adolas mo ní adolas wà lọ bá ń fún olóde ní lẹ́tà tí àwọn ọmọ ìlú kọ wa. <laughs> àwọn ọ̀dọ́ ìlú. ó wá lọ fún olóde olóde bá nípa ẹni ẹ tún kọ nọ́mbà yìí sí sá ẹni yẹn wá tẹ nọ́mbà sórí fóònù pápápá ó kàn gborúkọ olórí ọ̀dọ́ ìlú yẹn wá ni ah, ah lágbájá ni ah, sọ fún pé màá rí ọtán sọ fún pé màá rí adúlá bá padà ọ̀gá olóde ní òun á máa rí wọn mo ní sá mọ ni ó ní àbọ̀ ah, ṣe tẹ nọ́mbà sórí ẹ̀ ló gbé orúkọ ẹ̀ jáde mo ní ó ti dà bá a ṣe wá ṣe tẹ́ta wa ń lọ mo wá ní olórí ọ̀dọ́ ẹ súnmọ́ mi síbí n bá fún ní owó mo bá pààkì bá máa gbà. èlò rà ó ní lawọ́ ó ah, ní ah, ìdíwọ́ ọmọ náà tẹ́lẹ̀ ó ní lawọ́ mo wá là èlò ló wà ń bẹ̀ ó ní mi ò ká mi ò ká ẹ ká ah, mo fẹ́ fún ẹni mo fẹ́ fún ẹni náà báwo ni màá sọ pé kí n kà ó ní. ọmọ ayé ìgbàkọ́rọ́ lọ kẹ́tẹ́ ká no choice o. o tún jáhùn mo ní jáhùn lórí kí ni o lagogo olùsọ̀tẹ̀lẹ̀. ayé ìgbàkọ́rọ́ sọ pé bẹ́ẹ̀ has no choice. ó ní òkè gbowó ẹ̀ mi ò fẹ́ ló bá padà. o jẹ ní kúrò mi. wọ́n ní kí n bẹ̀ wọ́n ní kí n bẹ̀ mo ní ọ̀rẹ́. wá kò jù báyìí lọ ọmọ láti pè lọ́rẹ̀ wá wá o ti bínú ó ní ẹ̀dẹ̀ fẹ́ máa fún mi lófo ok gba ilé ó lè lò ló wà ń bẹ mo ní twenty ló wà ń bẹ twenty bẹ́ẹ̀ ni ó ní kò tó nǹkan kan mo ní mo mọ̀ pé kò tó nǹkan mo lólóde lóhun aṣẹ́tú ó lè lò ló fẹ́ fún mi ah, mi ò mọ̀ ẹ pè wá kó wá sọ iye tó fẹ́ san ah. ọ̀ ẹ̀ ẹ̀ lè lọ́ ń bì. kí olóde wa sọ iye. kí olóde wa sọ iye tó fẹ́ san mo ní ẹ̀yìn ẹ jẹ́ ká máa nìṣó ló tẹ ẹ bá wa ló tẹ ó ní ṣèbí òtẹ́ báyìí báyìí mo ní ibẹ̀ la dúró sí ṣáìd gbà ọ̀nà sálẹ̀ báyìí. ti mọ̀ mo ti mọ̀ yé o èmi ti mọ̀ mo ti mọ̀. ẹ má bínú mo fẹ́ fi àsìkò yìí sọ fún àwọn tí wọ́n bá fẹ́ wá wá wá open door policy ni Yínká Ayéfẹ́lẹ́ máa ń ṣe ẹ ń bá fẹ́ rí i wọn kì í gbé Yínká Ayéfẹ́lẹ́ pamọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ àjọsọ àtijọ́ wà tẹ́lẹ̀ pé mo fẹ́ wá rí yín lásìkò báyìí ẹni tó bá fẹ́ rí e obì wọn ì gbé mi pamọ́ ṣé ẹ máa ń gbé mi pamọ́. ẹ̀tọ́ security bíi ni pé kó béèrè pé ṣe ní appointment ẹnìkan pè mí lọ́sàn-án yìí hmm. láyìíká ó sì fi ohun tí ò dá lẹ̀ hmm, pé òun wà lẹ́nu gate òun sì fẹ́ rí èmi tàbí ayéfẹ́lẹ́ tí wọ́n bá wá jẹ́ kí òun wọlé òun ó gbé òògùn jẹ òun ó sì kú sáwọn security lọ́rùn ah, ah. mo wá ń try láti educate wọn pé. Eh, ó lóun á gbóògùn jẹ. Eh, ó ló wà ó ti wà lọ́wọ́ òun tóun fẹ́ gbé jẹ òun ó sì kú síbí wọn wá ní ṣáàjọ ní àjọsọpọ̀ ẹ̀fẹ́ wá rí mi ò ní rárá ń tẹ́ fi lè gbéra kúrò níbi tẹ́ ẹ wà tí ò tiẹ̀ sí ọ̀rọ̀ àjọsọ pé ẹ wá nígbà báyìí Yínká Ayéfẹ́lẹ́ tẹ́ ẹ bá ní àjọsọ pẹ̀lú ẹ̀ pé àsìkò báyìí mo fẹ́ rí yín a ti sọ fáwọn security lẹ́nu gate pé ẹnìkan báyìí ń wá mi bọ̀ tó bá ti dé ẹ jẹ́ kó wọlé mo ní pé ẹ wá ń dúnkokò pé ẹ para yín síbí yùn kó ó takò làákàyè díẹ̀ o hmm, ọlọ́run ní jẹ́ káwa ló ku èèyàn lọ́rùn o mi sì máa tí wàá mọ ọ̀rọ̀ tó lágbára dé máa ní kí n béèrè lọ́wọ́ ẹ láyínká pẹ̀lú gbogbo tó là kọjá láyé ǹjẹ́ àsìkò kan wà tó wù ọ́ bí kò gbẹ̀mí ara rẹ̀. kí ló dé kí ló lè tó yẹn. Ah, mo ní ìgbà accident ni mo ń sọ. ẹ eh, sori eh, bí mo ṣe wà yìí hmm. eh, n tí mo fẹ́ sọ yìí hmm. èmi nìkan mo mọ̀ bí mo ṣe wà yìí. kò dé lè yé àwa yòókù. bí mo tiẹ̀ sọ fún yín ẹ lè má mọ̀ bẹ́ẹ̀ mm. bá mọ̀ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ẹ lè mọ̀. a lè ní ìmọ̀lára rẹ̀. a lè ní ìmọ̀lára rẹ̀. tábà ní èèyàn ní ìrora twenty four hours mm. ìgbà tí n bá sùn nìkan ni mi kì í rántí pé ni mi kì í ní pain tí n bá rọrùn yẹn sùn hmm. nínú pé ìrora yẹn wà bẹ́ẹ̀ ṣé wọn pé mo ní hmm. eh, eh, eh, efan bíi ó kán lára ẹ̀yìn mm. so pain yẹn wà ń twenty four hours láti ìgbà àti mo ti la accident yẹn títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí no eh, radial pain náà pé. Mm, èmi pé perpetual ni kò wà ń bẹ̀. permanent eh, eh. so bó ṣe wà tí mò ń ba live nìyẹn kò wá lè lelelele tó mo máa ń sọ each time pé i choose to live mm. no matter what bí ó ti wù kó le tó èèyàn ló máa determine pé òun máa live hmm. ṣé àárí lára àwọn tó jẹ́ pé wọ́n ti ro ara wọn pin wo bàbá tí ó ṣẹ̀ṣẹ̀ jáde síta lórí irọ́ hmm. ọmọ ọdún mélòó ni bàbá lórí irọ́ gbogbo àti bàbá seventy three seventy three ok gbogbo àti bàbá yẹn ti ń ṣe ìwàásù káàkiri káàkiri ayé tí kò sẹ́ni tó rí ẹnìkan ti jẹ gómìnà nípínlẹ̀ Èrè tó jẹ́ hmm. pé èèyàn ò lè ronú pé bóyá yóò tún padà wá kàn. ẹgbẹ́ àwọn field association ni wọ́n wà téèyàn bá ti wá para ẹ̀ bífọ́ ọjọ́ ògo ń kọ́. Hmm. ògo kálukú ń bọ̀ eh, àsìkò kálukú ló yàtọ̀. ṣé wàá rí kéèyàn tiẹ̀ máa wá sọ pé òun fẹ́ gbóògùn jẹ kó tún máa sọ síta yẹ kó. ìyẹn kọ́ ló ń kan hmm. àyàtọ̀ fún ṣe rí ọ̀rọ̀ àwa Nigerians ọ̀pọ̀lọpọ̀ eh, ọ̀dọ́ lè má fẹ́ràn tá a fẹ́ sọ yìí èmi àti ẹ̀ ń sọ̀rọ̀ kan lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí ṣe rí ihun tí gbogbo ọ̀dọ́ lè jẹ́ tí a fi ní tọrọ lọ́wọ́ ara wa èèyàn kan ti London dé lánàá àjọ wà nínú ọ́fíìsì ọ̀dọ̀ mi ó ní ó ní òun ò lè gbé ìlú òyìnbó mọ́ ó lóun ti lo forty years ńbẹ̀ ó ní but ó ní owó wà ní Nàìjíríà ju ìlú òyìnbó lọ ó nítorí owó tẹ̀ ń bá pa ní ìlú òyìnbó ní London ó ní London ló ń máa ná sí torí òun wá sanwó igbá sanwó àwo èyí táwa dẹ̀ ń rò ìpókò tó wọ́n ń bì hmm. téèyàn bá máa san owó ilé one thousand two hundred one thousand three hundred five hundred or six hundred thousand plus lówó ilé oṣù kan yẹn o ní mhm. London. Mhm. owó yẹn lówó ọdún kan tí ilé yẹn bá gara jù. ní two bedroom flat ní London èyí tó bá cheap ń bẹ one thousand two hundred or one thousand tó bá jẹ́ one thousand èèyàn rí gbà á jẹ́ pé èèyàn san six hundred thousand plus fún owó oṣù kan nílé kan nìyẹn owó ọdún méjì mẹ́ta ilé ibòmíì ní Nàìjíríà àwọn iṣẹ́ tó wá wà níta tó wá wà lóko Mm. mo sọ fún ẹnìkan pé mo fẹ́ eh. dáko wá ní kí n má dábàá ẹ̀ mọ́ a ah, fẹ́ lóko ọlọ́run ò ní dá mi padà sẹ́yìn kí wá ìdá padà sẹ́yìn pé mo lọ dáko àwọn ọmọ bàbá kálá wa bí ní last week ah, ìbájọ sọ̀rọ̀ ni ìbájọ sọ̀rọ̀ ni iṣẹ́ kí ni Lámìdé ń ṣe ní ìsìn ń gbé kaṣú ni ra kaṣú ni Lámìdé ń gbé tó tún lòun wá tractor tí ó lòun roko ó ní tóun bá rí mm. ẹni tó lè fún ní tractor ó lòun ní ìdí tractor àwọn bàbá tó ń tó ń tàgbàdo hmm. òun sọ pé òun nídìí àgbàdo àwọn tó ń wá èédú sọ pé àwọn nídìí hmm. èédú ṣùgbọ́n ọ̀kadà tí gbogbo wa wá síjú sí i wàhálà àti márúwá àti márúwá ẹlòmíì níṣẹ́ ẹ̀ lọ́wọ́ ní tó ti wàá burú jù ní wípé kò sọmọ tó fẹ́ kọ́ bricklayer kò sọmọ tó fẹ́ kọ́ carpentry kò sọmọ tó fẹ́ kọ́. no a fẹ́ kó tètè yá ní kánmọ́ kíá kó tètè yá a fẹ́ dálẹ̀ wà ara wa especially bó ṣe wà bí mo ṣe máa gbà lára ẹ̀. dàgbà so yàtọ̀ fún téèyàn bá ti wá sáré kìràkìtà kìràkìtà yẹn tí ò bá ba mọ́ èèyàn wá rò pé kí ló kàn ó rọ lápá ó rọ lẹ́sẹ̀ ó wá ní pípa rẹ̀ ló kàn lórí àìlówó lọ́wọ́. ẹnìkan wà tó tó ní ìpèníjà ó wá wà ní ìjẹ̀bú ó wá máa ń pè mí pé òun ní ìpèníjà màá ṣáà sọ pé ọlọ́run ó ṣàánú fún wọn àmọ́ lọ́jọ́ kan ló wá bá mi sọ̀rọ̀ pé ìpèníjà tóun sọ pé òun ní òun ò fi tọrọ owó lọ́wọ́ mi òun kàn fẹ́ ní kóun fi àwọn iṣẹ́ tóun máa ń ṣe hàn mí. Hmm. kì í ṣe pé òun fẹ́ tọrọ. tọba rí fìlà tí ẹni yẹn hùn. ọ̀tán. lámọ̀ fìlà fìlà tó ṣe é mú lọ sóde ó ní iṣẹ́ tóun fi ọwọ́ ṣe nìyẹn ó ní ìpèníjà ẹsẹ̀ méjèèjì. a ti gbé ọmọ odi kan wá sórí programu yìí rí mhm. ọmọ yẹn ń hun àpò mhm. ó ṣe àpò fún gbogbo yín àbí. bẹ́ẹ̀ni ó sí ni. báàgì tó dẹ tó dẹ ó sí ni kò sì gbọ́ nǹkan mhm. ó ní shop ó ní machine ó àwọn oríṣiríṣi nǹkan wà tí àwọn èèyàn lè ṣe tòun téèyàn bá ti wá rò débi pé òun ti gọ̀kadà gọ̀kadà ah, òun ò rí nǹkan kan mbẹ̀ jàre the next thing ó fẹ́ gbé nǹkan jẹ kí ló fẹ́ para ẹ̀ fún àwọn nǹkan míì wà téèyàn lè dáwọ́lé tó jẹ́ pé a nílò èèyàn láti la àwọn èèyàn wa lọ́yẹ̀ láti la àwọn ọ̀dọ́ wa lọ́yẹ̀ hmm. àwọn kan wà tó jẹ́ pé wọ́n lówó pẹ̀lú bọ́n ṣe lówó wọ́n ní ọpọlọ yìí pé àwọn ò tún dáko pẹ̀lú ẹ̀ ṣe rí iṣẹ́ oko ó pín sí oríṣiríṣi ọ̀nà o ó pín sí oríṣiríṣi ọ̀nà kò dìgbà tí bá sọ pé òun lọ tulẹ̀ ajá làwọn kan ń sìn. ajá làwọn kan ń sìn nígbà tí ehoro lẹ́lòmíì ń sìn nígbà tí bú wọn níjọ́ ni àwọn tó ń bú wọn ti bẹ̀rẹ̀ sí ní tọrọ owó lọ́wọ́ wọn. ẹlẹ́dẹ̀ lẹ́lòmíì ń sìn. bẹ́ẹ̀ ni. oríṣiríṣi ọ̀nà lèèyàn lè diversify sí. ẹ wá ẹ wá ń sọ ẹ tún wá ń ẹ tún wá ń ṣògo lórí ẹ pé ẹ para yín sọ̀rọ̀ àwọn security. kò yẹ kó. mo ní ẹ dákun o àwọn ò ní ríbi nílẹ̀ yìí o ẹ mọ́ para yín síbí yìí o ẹ táwọn bá sì wà délé tí àbájẹ́ káwọn para àwọn síbi táwọn bá délé àwọn ó sì lọ para àwọn ara hmm. London kan ni ó ní we are paying five hundred pounds per month for one room. Hmm. ẹ ṣí. bíi four bíi three hundred thousand plus nìyẹn hmm. three hundred thousand naira. ọmọ odi tó ń hun àpò fún wa yẹn èmi àti ẹwà èdè lájọ lọ ṣe mc wedding ẹ bẹ́ẹ̀ ni ó ti máa rí ó lárinrin nígbà tí wọ́n bímọ wọ́n tún pè wá pé Ọlọ́run ti fọmọ sí wọn irú yẹn yẹ kóró rẹ̀ pín ni. Wow pé ó bẹ́bẹ́bẹ́ lòun ẹ kúrò lórí ẹ̀ mo máa ń tẹnu mọ́rọ̀ kan pé ìrìn àjò mi láyé jẹ́ kí n mọ̀ pé kò sẹ́ni tọ́lọ́run bá gbàgbé inú bí ẹlòmíín bá ṣe ń sọ yìí kò sẹ́ni tọ́lọ́run bá gbàgbé ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn bí mo ṣe máa ń yin ọlọ́run ni torí gbà míì tí n bá kàn sáré flashback omi ojé ló máa ń bọ́ lójú mi all the time pé àṣé lóòótọ́ ni wá láyé kákínní yóò rọrùn kò rọrùn kéèyàn jí làárọ̀ kí nǹkan kan mọ̀ sí lápò rẹ̀ kò rọrùn ìgbà yẹn nínú èèyàn á bàjẹ́ á dàbí ìgbà pé ah. èèyàn ò sí láyé. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àkọọ́lẹ̀ wà fún oníkàlùkù tó gbọdọ̀ wá sí ìmúṣẹ àsìkò kálukú ò ní ẹlòmíín sì wà ní tí ó fi jẹ́ èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ó wà lẹ́gbẹ̀ẹ́ kò wọ́n dí gàgá ojú ẹ̀ kò rí kò rí kò rí ah. tó o bá ti lè prefer solution o lè lówó hmm. hard value wa wa ẹ wa bẹ́ẹ̀ hard value wa wa wa wa téèyàn ah. bá tiẹ̀ ti ń lé owó owó ń sá fún yẹn èèyàn ò nídìí láti máa sáré kàtàkàtà ìṣe ni kò yẹ kí èèyàn tẹpá tẹra mọ́ iṣẹ́ tó bá wọn ṣe. ní àdúgbò wọn ẹlòmíín rin àdúgbò wọn bíi five six kilometres kò sí fọgá kankan ń bẹ̀. kò dẹ̀ ronú sí pé adẹ̀ nídìí ah. fọgá kan ládùúgbò yìí o. bẹ́ẹ̀ni kó ra machine kó dẹ̀ fọmọ kan síbẹ̀ máa fọ ọmọ yẹn lẹ́tọ̀ọ́ títí ẹ̀ kí wọ́n. fọmọ gba tiẹ̀. tó bá dẹ̀ jẹ́ bá náà ni o lè ṣí ṣọ́ọ̀bù kó ah, ah. gba stylist síbẹ̀ ìyẹn yọ kúrò ń bẹ̀. ìgbà mélòó ẹni tí ń sọ̀rọ̀ yìí ti gbọ́ ó ti ó ti ó ti ó ti roko rí o. Ah, ah. ebi four naira tí mo fi wọkọ̀ débàdàn mo sọ fún ebè ni mo kọ̀ kókó ni mo ro tí mo fi délẹ̀ yìí. kọ́ wá jókòó sọ́dọ̀ bàbá rẹ̀ kọ́ mọ́ jáde ah, ẹ̀dá tí o bá sọ̀rọ̀ ẹnu kò lè ríra ẹ̀ he wà á sọ̀rọ̀ ẹnu kò lè bá ríra ẹ̀ he. rẹ́ńtà wà ń bẹ̀ eh. blọ́ọ̀kù wà ń bẹ̀ lónìí machine blọ́ọ̀kù owó ìyákàrí ń bẹ̀ yẹn yóò yóò bọ hmm. ìgbàlódé tiẹ̀ tún wá ní ìsìn tí ò ná àyàn lówó tó iye tí wọ́n ń ṣe machine tẹ́lẹ̀. a ní iobi ayẹfẹlẹ ń tọ́jú ọ wọn ah, ah. gbádùn ah, kọ́ abá ńgbà tá a wà lórí íńtánẹ́ẹ̀tì tá à ń já so jẹ mọ́ra wa lọ́wọ́ ẹ má para yín o ẹ má para yín o kò sí kò <laughs> sẹ́ni tí tí ò ní àkọsílẹ̀ tiẹ̀ ní dáadáa iṣẹ́ ni ó yẹ kí kálukú ó ṣiṣẹ́ ah. tọ̀ mm. àwa tá à ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé àwa náà mọ̀ ọ́ ṣe o aláàgbọ́n tán o kì í ṣe mí mọ̀ ọ́ ṣe tiwa oníkálukú ò sì dúró oníkálukú sáré ni àdúrà ni wípé kọ́nà ọba mú wa mọ̀nà tọ́lọ́n ah. bá ti mú kálukú mọ̀nà àti o tọ́lọ́n bá ti mú yàn mọ̀nà ó ti tán kò mọ̀ pé kò sí ni a máa wọ àgọ́ aláàgọ́ ṣiṣẹ́. ní ojú ọ̀nà tó wà yẹn àsìkò kan wà tó jẹ́ pé a kọ́kọ́ dá bẹ́ẹ̀ ni ojú ọ̀nà ló ṣì wà ṣùgbọ́n a kọ́kọ́ dáná tó bá pìkì tán wọmi tọrọ yẹn ò bá tí ì dàbẹ pé ṣàbó ṣoògùn ni kì í ṣọwọ́ ọlọ́run ó hmm. gbọ́dọ̀ wá bí ìgbà tó jẹ́ pàbó ṣoògùn ni hmm. ó gbọ́dọ̀ wá bẹ́ẹ̀. so kò sí condition tẹ́ ẹ̀ dá ìbá àwà láyé tó yẹ kó o ronú pé pípara ẹ̀ ló kàn. láyìnká hmm. gbogbo nǹkan lọ́lọ́run lè ṣe kò ní multiply òfo òfò olè hmm. òfò olè gbófò pọ̀n. láyé láyé láyé gbogbo nǹkan ni the Lord will bless the work of your hand hmm. n tó wà lọ́wọ́ ẹ̀ tó ìṣe lọ́wọ́ lọ́lọ́ máa bless kò lè bless nígbà tó fẹ́ tí obìnrin o. òun rán mi létí tí mo ń dá mẹ́wàá nìyẹn. tóbìnrin opó yẹn àlóbìnrin opó yẹn lọ bá èlì ó pé èlìjà ah, ọkọ òun ti kú wọ́n fẹ́ káwọn mọ̀ ó béèrè pé kí ló ní. Hmm ó lóun ní òróró kékeré lọ mú wá kékeré yẹn náà ni hmm. nígbà tó lọ́wọ́ ó bá àwọn ọmọ títí tí Jésù fẹ́ bá àwọn ọmọ títí ó béèrè nígbà tó gbé nípa ta kí ló wà lọ́wọ́ yín. àwọn ní ìṣù àkàrà márùn àtẹjáwé méjì ẹhẹ ìyẹn ló multiply. lọ́lọ́run Jésù ṣiṣẹ́ lé lórí. wọ́n ṣiṣẹ́ lórí òfo nǹkan kan tẹ́ bá ń ṣe. tó bá wà lọ́wọ́ eh, ni ló máa multiply. owó lè mọ ètí ìbọ̀ ní nineteen ninety eight hmm. ó ní wọ́n ní òmùrọ̀ sọ mo ní bẹ́ẹ̀ sa ẹnìkan ló mú mi lọ bá wọn wọ́n ní ah wọ́n dẹ̀ ní o wà talented gan ní ẹ rakọ́mọláfẹ́ ní wòmí ibi ìkún hmm. lọ́mọ yìí mọ́ níbì kan. ó ní ibi ìkún hmm. lọ́mọ yìí mọ́ níbì kan. torí ngbà yẹn wọn ń fọmọ it láyè kó sọ̀rọ̀ so báwo mo ṣe fẹ́ sọ pé mo fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n a fẹ́ dìde lọ́jọ́ kan náà ká sì ga kanrun lọ́mọ yìí mọ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ lẹ́kítọ́rà mi nineteen ninety nine wá mú mi lọ sójú ibc àwa lọ ń yí mọ̀ tí n bá dárúkọ owó tí mò ń gbà lóṣù mẹ́ta lọ́dún náà lọ́hùn ẹlòmíì ò ní ha ṣe ìyá wèrè ni àmọ́ ń gbà sọ pé ọ̀nà ni lọ́mọ yìí mọ̀ ẹ wò ó pípara yín kọ́ ló kàn ó. àti wá àti wá àti wá dá ọ̀nà ti tèèyàn wá mọ̀ ńkọ́ àwọn tó wá wà lójú ọ̀nà ọlọ́nà ńkọ́. ẹ ẹ à bó sọ bí èèyàn ṣe lè sá eré tó láyé tó bá jẹ́ pé léèrè onílé ló ti ń sá eré yóò mọ làágùn o ṣùgbọ́n àwọn èèyàn ò ní mọ̀ wọ́n á ló good gan á ló good gan torí gbà míì wà tó jẹ́ pé hobby ẹlòmíì hmm. ohun tá a kàn fi ṣe ni pé kó ń ní lọ́wọ́ kó kàn mọ́ fi dárayá kì í ṣe ní tó máa gbóúnjẹ wá sórí tábìlì fún. ọ̀tọ̀ ni tí ó pawó tí ohun tó gbé lọ́wọ́ ò bá ti lè bọ́ ọ kó bọ́ ọmọ bọ́yàwó bọ́lọ́hún sọ̀rọ̀ lórí ẹ̀ ohun tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n ní iṣẹ́ ọwọ́ mi o á tó mi jẹ ó gbọ́dọ̀ lè tó ẹ jẹ bẹ́ẹ̀ ni láyé ká jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ wa tó bá jẹ́ pé di rédíò ọjọ́ òní náà lọ tẹ̀ bá tì ó ti yọ ó lè mọ̀ tí ì débi tó dé yìí o orí ló kó ọyọ o tó pè ọ́ pé kó padà sọ́nà orin o bẹ́ẹ̀ ni o àwọn ẹ̀sáǹpù tó yẹ káwọn èèyàn wò dáadáa nìyẹn ẹlòmíì ranjú mọ́ bọ́ọ̀lù báyìí o èmi náà gbá bọ́ọ̀lù rí o nǹkan fọyọ. pẹ̀lú ibi tàn ṣe kẹ̀yé èèyàn á ti mọ̀. wò kípa ni mí ìtàn tọ́kẹ̀ gan fi ń dive dáadáa. ok ah kí ló ń sọ yìí agbá use phone agbá gbogbo ẹ̀ àmọ́ ẹjọ́ ní mọ̀ tò lórí lójú pole ni màá ti máa rojọ́ màá máa ràn kọ́mẹ́ntì. ẹjọ́ yẹn wà á rorò tí bọ́ọ̀lù fi ń wọlé mọ́ lára. wọlé mọ́ mi lára àwọn èèyàn mọ̀ àwọn tájọ lè yí ni mọ̀ àwọn barakin youngster mọ̀ wọ́n ní ah, ah, bọ̀bọ̀ yìí tí wọ́n fi ṣí ẹni òun ló padà wá ń di nǹkan báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run ògo ni forúkọ rẹ̀. àwọn gíláàsì mọ́tò alálẹ́ ah bùrọ̀ ẹ fún mi nìkan ẹ fún mi nìkan ẹ fún mi nìkan ẹnìkan wá ní. báńkà lẹnìkan lórí Facebook ó ní òun dẹ̀ ń sin adìyẹ. ó sin adìyẹ tó o bá tún wá dá wọn lóhùn á tún wá máa bú ẹ. wọn á bú ẹ ọlọ́run ò ní wọn á ní ìra ní ẹ ọlọ́run ò ní jẹ̀bi ẹni àbí kò fún un kó ní kó pé eh, pẹ̀lú gbogbo ọlá tọ́lọ́ ń ṣe fún ẹ ṣé eh, nǹkan tó fẹ́ fún mi. ọlọ́run ò ní jẹ̀bi ẹni mo dẹ̀ máa ń sọ̀rọ̀ kan èèyàn lè wá oore wá sọ̀dọ̀ ayé fẹ́lẹ́ kó mọ̀ rí i ó lè wá oore wá sọ́dọ̀ eob kó mọ̀ rí torí bẹ́mi ṣe ń bá yín sọ̀rọ̀ yìí à ń bẹ lọ́hùn ni láyìn ká náà bẹ ṣe ń sọ pé à ń bẹ lọ́hùn ni bùkátà tó wà lórí ẹ̀ pọ̀ ẹja sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa à ń bẹ lọ́hùn ni à ń bẹ lọ́hùn ni hmm. àmọ́ bí kò bá sí oore ń bí oore wà níbòmíì hmm. ibi tó fọkàn sí oore lè má sí mbẹ. Hmm, ọmọ ìyá ẹ lè má ṣe é. ó lè má ṣe ọ́ lóore. ó lè wà nílùú òyìnbó kó máa pawó. àmọ́ kò sínú àkọọ́lẹ̀ mo dẹ̀ máa ń sọ èrè díẹ̀ tẹ́lómi ò ní fi ṣàánú fún ọ torí pé onírègùn lẹni tó lọ tọrọ àánú lọ́wọ́ ẹ̀ Ogo rẹ̀ ò sì fẹ́ kẹ́nìkankan ṣèrègùn lé òun lórí ọ̀tàn ó tàdúrà pásítọ̀ míì tó gbóná ò ṣe gbà lórí ẹlòmẹ́rin nítorí òun máa dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ láìláì a ló ṣiṣẹ́ wòlíì fóun a ló ṣe gbá a ló hmm. ṣàwo àmọ́ ọlọ́run rí ọkàn pásítọ̀ yẹn pé onígàrú àtúnígbèraga ni orí pẹpẹ wàásù ni ó ti mọ orojọ́ bu pé àwa la pray fún lágbájá ẹ béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tó wá bá mi ibi ni ó ti ṣe ó ti ṣe ìṣọ́ òru ọjọ́ kan pẹ̀lú. ìṣẹ̀dá ìṣẹ̀dá rẹ̀ wà nígbà hmm, kí àdúrà yẹn ó gbà torí he will never share his glory with anybody. níbo ntọ́lọ́hún ò fẹ́ nù ọlọ́hun ò fẹ́. kò lè share glory ẹ̀ pẹ̀lẹ́ nìkankan hmm. á wá dàbí ìgbà tó jẹ́ pé èèyàn waste time níbẹ̀ torí pé tó o bá ti kúrò lábẹ́ onírègùn yẹn iṣẹ́ ọlọ́hun ò ní ṣe ọlọ́hun sì nígbà míì máa ń fi èèyàn lẹ̀ kéèyàn sá gbogbo eré tán kó wá sọ pé I surrender all kó wá sọ hmm. ti dé tó o bá lò ó ti dé tó o ti rẹ́dì. so o ti dé. so o ṣú ọ ọ̀nà rèé ọ̀nà rèé ọ̀nà rèé ọlọ́run ògo ni fowókọ rẹ àrí ìró àlá tí ń gbénu ọ̀run ṣòro kábíyèsí ọlọ́run ọlọ́run ògo ni fowókọ rẹ ọba tó ń tì tẹ́nìkan ò lè ṣí ọba tó ń ṣí tẹ́nìkan ò lè tì ọba tó ń gbìn tẹ́nìkan ò lè fàtu tó bá fàtu kò sẹ́ni tó lè gbìn agbára tó fi sílẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tó lè lọ́kọ̀ kọ́rọ́ mọ́ lọ́wọ́ yóò tó tilẹ̀kùn ọjọ́ òní pẹ̀lú rọrùn kò sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ mo mọ tẹnu mọ́ pálágbára mm yínká hmm. bá a ṣe ní kò sáwọn àfa mọ́ àwọn àfa sì tún bẹ bá a ti ráwọn ẹlẹ́rìndínlógún tí wọn ò sì fipá parọ́ hmm. a rí gbogbo àwọn ẹlòmíín náà tí wọ́n sì wà lọ́nà tòótọ́ àwọn balagbára ṣe pọ̀ tó láyé o èwo nu wọn ló lè ní kílè ọmọ ṣù tàbí kílè ọmọ mọ́ nu wọn ló sọ pé kọ́kọ́rọ́ ikú wà lọ́wọ́ òun hmm. wọ́n lè ṣàdúrà lóòótọ́ kọjọ́ kó sún síwájú àmọ́ wọ́n padà wàá kú náà ni ìyẹn fi hàn pé ọlọ́run respect anybody ẹni tó bá kàn fẹ́ fàánú gbà ni alábòlẹ̀ góṣẹ́ni ògbóni fọ́kọ rẹ o ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ yìn ọ́ torí pé tó bá báyàn ẹ̀dá májẹ̀mú o kì í da májẹ̀mú rẹ̀ mm-hmm. Mm-hmm. májẹ̀mú ọ̀sán àtòru òṣè bàjẹ́ mm-hmm. májẹ̀mú lè dáfídì òyìn jẹ ètò bá abrahamu jẹ ńbẹ dọ́là ètò bá dá ni máa yìn ọ́ oní ti yìn ọ́ olóòmọ nyira rẹ jáde nínú ayé mi ọba tó ti yó ká tó gbóngbó rẹ kaná mm, mm. bẹ́ẹ̀ ni kò bẹ́ẹ̀ nìkan kan dupò ká tó ṣe é lọ́ba òun gan ni kò fowó rọlá tó fi rọ́lá kò fowó ra yìí tó fi níyì bá a yìn ọ́ bá a yìn ọ́ mm-hmm. kò ní kó má jẹ orúkọ rẹ àwa ta bá yìn ọ́ mm. à ń gbìyànjú iṣẹ́ ọpọlọ ni torí gbogbo áńgẹ́lì tó wà lọ́rùn ò lè yìn ọ́ tán iṣẹ́ tó ní kémi wá ṣe láyé nù taba tún wá kó áńgẹ́lì taba sì tún yìn ọ́ náà mm-hmm. ọlọ́run ó sì tún mọ gbogbo lọ náà atóbi tán aríni tán agbéni tán agbanitán ìwọ ni agbanilágbàtán ọba tó mọ̀ bẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ ó tó bẹ̀rẹ̀ ìwọ sì ní bẹ̀rẹ̀ tó ní bẹ̀rẹ̀ ọba tó mọ̀ pín kópin ó tó dé ìwọ sì lòpin tó ní tó lòpin àìrí ni ọ́ tó ń ṣiṣẹ́ rírí o tún wá mú rírí jáde kúrò nú àìrí n tó fi wá ń jọ́ lọ́hùn kò lè yẹ nìkankan àríran jùlọ lọ ògo ni fọ́kọ rẹ o olórí gbogbo àwọn alásọtẹ́lẹ̀ ayé òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ń gbénú ọ̀run ṣògo ìwọ lògo tó ju gbogbo ògo ayé lọ ògo tí ń fọ̀nà hàn ògo ògo tí ń ṣàwárí ògo nú ebútú lògo mi wà ògo rẹ náà ló tún pè jáde nú ẹrọ̀fọ̀ lògo míì wà ògo tiẹ̀ náà ló tún pè jáde wá tún ṣamọ̀nà ògo wá fi ẹsẹ̀ ògo lé ojú ọ̀nà oh aṣáájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀ ogun ayé àtọ̀run ò lè borí ìwọ nìkan ṣoṣo bí odó bá ń gúnyán ìdágìrì a sì dálẹ̀ lẹ́ mm. bólódùmarè bá lóun fẹ́ sọ̀rọ̀ ta ló ń jẹ́ èèyàn tí ò ní parọ́ níwájú ah, ah. olódùmarè ọba tó hó nu omi òkun ó sì dákẹ́ nu omi ọ̀sà ọwọ́ rẹ ló buyọ̀ já omi òkun scientist ayé ò lè wádìí ẹ̀dọ́lá o bẹ́ẹ̀ ni ta ló ń jẹ́ ènìyàn níwájú ọlọ́run olódùmarè afúnilọ́rọ̀ sọ lójú abínú ẹni afinihàn fáyé ni ọ mọ́fìnrán láhàn pa ìgbéni ọlẹ́yìn ẹni ayé ń dá lóró àtìlẹ́yìn fẹ́ni tí ò lẹ́bí àtìlẹ́yìn fẹ́ni tí ò lára àtìlẹ́yìn fẹ́ni tí ò léèyàn aṣọ kọmọge kó tó wọlé ọkọ àtìyìnlẹ́yìn sọnidolóògùn agbẹniníjà sọmọdàjẹ́ kalẹ̀ àpáta burú olóko dà sí bólóko ò bá dà sí kí ni ó fàpáta ṣe bọ́mọdé bá jí kó sáré débẹ̀ yóò bá kùkùté lóko ni o ogún ọdún tẹ́sí ti ń sáré ẹkú wájú ní ọmọ kílẹ̀ ọgbọ̀n ọdún tó kù èkó ti ń lọ sílùú òyìnbó ẹkú wájú ní ọmọ kípa ńlá báyé sáré jù bẹ́ẹ̀ lọ hmm. báyé halẹ̀ jù bẹ́ẹ̀ lọ báyé kẹnu jù bẹ́ẹ̀ lọ ìwọ láyéráyé tó lè gbáyé mi láì mú mi sí ọba tó gbé ikú mi tí ò sì pòfóló ọlọ́run ló kọ rẹ̀ hmm. ojúnú ọ̀run ò sì ń ṣe ètò wọ̀ hmm. ìwọ ni wọ́n ń pè ní Jehovah ọba tó tó tán ó tó jàrá rẹ̀ ẹ́ gbè sufficient God ó ń sọ nonentity di celebrity ó ń sọ inconsequential di consequential ó ń ṣàwárí ọmọ tálákà nínú kòsíkòsí nínú ẹrọ̀fà tí nínú yẹ̀pẹ̀ níbo ló ti mímí jáde nínú ọ̀rà burúkú burúkú ó ní iwájú òkú pẹ̀lú ọmọ aládé kó mọ̀ bá wọn pàṣẹ ó kọ ẹni tí ó bí ọ léèrè igi tútù igi gbígbẹ wọn jọ wà nínú igbó igi gbígbẹ láyé ń retí kówó kówó kówó ni wọ́n pariwo àmọ́ igi tútù táyé ò fọkàn sí àsìwò èso rẹ̀ àrẹ̀dàlù tá a bá wá léèrè wà ní ìwọ ni mọ́ ń yà sáàwù oh. ọba ṣèyówù àwádìí rẹ ti ń ṣàfẹ́rì rẹ ti ń oh. ṣàfẹ́rì ọlọ́run Jákọ́bù ó yẹ ẹgbẹ́ orí yín sókè yẹn nù ọ̀nà káàsì gbé yín sókè yín lẹ̀kùn ayérayé ọba àkókò wọlé ta ló bá ògo yìí olúwa tó lágbára ní ogun ẹgbẹ́ orí yín sókè yẹn nù ọ̀nà káàsì gbé yín sókè yín lẹ̀kùn ayérayé ọba àkókò wọlé wá tá lọ́ba ògo yìí olúwa àwọn ọmọ ogun àkọ́kọ́ nu náà ìléru olúwa àwọn ọmọ ogun alábòólẹ̀ Góṣẹ́nì olúwa àwọn ọmọ ogun òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ olúwa àwọn ọmọ ogun afúnilọ́rọ̀ sọ lójú abínú ẹni olúwa àwọn ọmọ ogun tó ń jẹ́ èmi ni èmi èmi ni èmi ni má ṣe bẹ̀rù ìwọ náà náà lọ́ba ògo òkun rí ọ ó sá o jọ́dá rí ọ ó padà sẹ́yìn òkè ńláńlá wá ń fò bí ààbò òkè kékèké bí ọ̀dà àgùntàn ilẹ̀ ń wárìrì níwájú ọlọ́run olódùmarè ọ̀bánirìn kíyàwó tán ọ̀bánilórí ìbànújẹ́ fayọ̀ ọba tó báni báni lórí òṣè báni lórí ìkáwọ́lérí ìjẹsẹ̀mọ́lẹ̀ a ní tẹsítímọ́nì lòun ò fi jìrọ̀ rẹ̀ fún ni ìwọ náà lẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi tán aláìníye o pọ̀ kọjá kíkà o tẹ́ rẹ kọjá rírí tán gígùn rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ò lópin àìlètúwò ni ọ́ adáhùn sọ adáhùn ṣe adáhùn mọ olùkan tí ń gbénú àwọn ọ̀run ó dá ikú ò ní báwọn kú ó dá ìsàn o, kì í ṣàìsàn hmm. ó dóúnjẹ o kì í jẹun bẹ́ẹ̀ bí ọ̀pá ó dáṣọ ó wọṣọ bẹ́ẹ̀ ló sinrin hòhò hmm. ọba tó ń gbé láàrin àwọn kérúbù oh ọlọ́run ògo ni forúkọ rẹ̀. about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ògbólógúnlógún èèyàn pariwo látàrí ìgbẹ́tọ̀ ọ̀rọ̀ ajé ṣẹ́rí káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn ò mà lá. kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. ẹnu bẹ̀. freedom synergy pro. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún. oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu b mọ̀nàmọ́ná rọrùn tó wọ́n gbà wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà. ọ̀nà rọrùn ilé iṣẹ́ tó pèsè àwọn wọn sara lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ní freedom synergy so wọ́n mọ̀ tó sì wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà. ìwọ náà gègé sí ọlọ́gbọ́n darapọ̀ máwọn tó ti mẹ́nu bẹ̀ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven tàbí kó o máa bọ̀ lọ́fíìsì kan tó wà ládùúgbò Glo office Choice Plaza Challenge Ìbàdàn Freedom Synergy Pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flaflo tó lẹ̀ jẹ́. The time has come for an annual international revival at Babalola Mountain, Odrowa, Kwara State, the hometown of Apostle Babalola, sponsored by CAC World Evangelistic Outreach. Date Monday 22nd to Friday 26th February. Theme The Unchangeable Changer. In 1930, God moved mightily with miracle signs and wonders in Africa through Apostle Babalola. This is 2021. God of Christ Apostolic Church will even do more through the indefatigable prophet of God, Prophet Ezekiah U Oladeji, the general evangelist CAC Worldwide, and other seasoned ministers of God. The revival will be in three sessions morning 9 a.m. to 12 noon afternoon 4 to 7 p.m. and vigil 9 p.m. till dawn. Ministers and Workers Fire Conference holds on Thursday, 25th February, 8 a.m. to 12 noon. Are you marking time on same spot without any appreciable progress? God, the unchangeable changer, is ready to change things to your favor. He will heal, deliver, and save sinners from their sins. Pastor Samuel O. Oladele, President CSC Worldwide, will speak the word of life and bless everybody. Don't miss it. All the regulations from COVID-19 committee shall be strictly adhered to. Please come with your face mask. 2021 Odwawa Annual Revival at Babalola Mountain, Odwawa, Kwara State. is going to be powered. powerful. Be there. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. motivation ni motivation ni Anybody ẹni bá bí nínú kó má bí nínú àwọn èèyàn ń fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ láti Amẹ́ríkà láti London ìṣọwọ́ náwó wọn ibi ìnáwó wọn ṣe ga tó lọ́hùn ṣùgbọ́n síbẹ̀ hmm. náà ọ̀pọ̀lọpọ̀ wá sì ń fẹ́ lọ sílùú òyìnbó lọ ṣiṣẹ́. no ìgbà tèmi ti ẹ̀dá amẹ́ríkà mo tó mọ̀ pé ẹ ń bá fún ọ ní hundred dollar fi kò dọ̀bálẹ̀ kò kí èèyàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò kí dáadáa. èèyàn sọ two thousand five hundred naira. Dollar. Dollar. owó ilé lóṣù kan kì í ṣe owó ọdún kan o. ó ti fẹ́ tó ó ti tó mílíọ̀nù ó ti ju mílíọ̀nù kan lọ. ó bá wọn mílíọ̀nù náírà nìyẹn hmm. lóṣù kan lóṣù kan nìyẹn o. Hmm. àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ah. fà tẹ̀ránṣẹ́ ránṣẹ́ èló lẹ̀ ń san lówó ilé ń bí sà. tí wọ́n bá jù ní three fifty. tí ṣẹ̀ṣẹ̀ parí ilé tó tuntun dáadáa. four hundred tẹ́ ẹ tẹ́ fẹ́ nà ní. tó ní eré àti náà rẹ̀ kì í sábà tẹ́ fẹ́ nà ní nà ìka tí iná dẹ̀ wà ń bẹ̀ dáadáa. two fifty. four hundred four hundred ilé tuntun tó ṣẹ̀ṣẹ̀ parí nìyẹn wọ́n dẹ̀ ṣe é sì síbẹ̀. Hmm. àbí. àbí. Ah, ah, eh, one million one hundred seventy five thousand. <laughs> lóṣù kan nìyẹn eh, oh, ok nọ́mbà tó wọ bíi nọ́mbà tó wọ bíi ok Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ tó. yes mi ò gbàgbé eob ṣẹ́gun bámidélé lórúkọ tiẹ̀ ọmọ ìyá ilé wédúlé mi ọmọ ìyá olóbi ọmọ bàbá tíṣà ntọ̀dọ̀ mi. àwọn bàbá zero eight zero three two three two one zero five. àmì jòdò ní bàbá mọ́ ni bàbá mi ṣáájú baba rẹ̀ lọ sọ́run mm. bàbá mi lọ welcome dádì ẹ̀ wọ́n jẹ̀ eh. ní dádì ò tètè mọ̀ nà gan wọ́n nígbà tó mọ́ dádì wá sí ọ sí pé ah bàbá Yínká. Eh, Joshua máa bọ̀ mí. <laughs> joshua ndadie eh? josiah ntẹ̀mí náà ah, jojo. <laughs> zero three two three two one zero five nine. ẹja jẹbu ẹja jẹbu yìí tán gx foods nigeria limited. wọn àwọn ohun mímu fruit juice fruit juice fruity. ẹyin lagelu estate náà wà eh. five carton mọ́nà wọn ní kéèyàn àfúnyàn márùn-ún apex fabrics adúpẹ́ lọ́wọ́ yín nígbà gíná wà léèsì tó jiná dénú ń bí àṣà àdáyínká unique fabrics àǹkárá tó jiná dénú. NIPCO ọyẹ. ọyẹ ọyẹ. petrol tó jiná tí nù. petrol tó jiná tó jẹun NPG farms adìyẹ. petrol tó jẹun adìyẹ tó jẹun kánú. NPG farms ẹ ṣe o iná ò lè tán eh. wọ yín. zero zero three two three two ten five nine zero zero seventy seven seventy seven ten fifty nine. o ti tán ok. ibi tó kun olúwa ṣeun olóríire hmm. orúkọ yẹn imply pé olóríire nìyí gbogbo submission yín lórí facebook èmi ti sáré rí i pé bàtàrí adókòkò kà tí wọ́n kọ́ wa nígbà kan tí ò jẹ́ kí àwọn kan tí wọn ò tí ì roko rí kán lè padà sóko pé òun ló fà á lẹ́yìn national diploma ẹ sọ nísìnyí national diploma àti bsc ẹ wá ṣiṣẹ́ as a contract staff ní báǹkì kan fún almost thirteen years tí èmi àti yín bá jọ engage nínú conversation yìí yín padà fẹ̀gbẹ́ yín lélẹ̀ pé fún thirteen years yẹn ṣé ẹ upgrade ara yín fún thirteen years yẹn ǹjẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ oníṣẹ́lẹ̀ ń ṣe mhm. pé wọ́n lè ní kẹ́ ẹ mọ́ lọ at any time fún thirteen years yẹn owó tẹ rí mbẹ́ ẹ̀ dá sókun sa o ó ti yẹ yín ẹ rí nǹkan kan míì tẹ́lẹ̀ engage ara yín pẹ̀lú. gbàtẹ́ ti mọ̀ pé casual worker ní fún thirteen years ní ǹjẹ́ ronú nǹkan míì. ẹ ronú nǹkan míì. sẹ́wá náà lè ní off ní after thirteen years. ó ti yẹ yín. oníṣẹ́ padà gbaṣẹ́ ní iṣẹ́ oníṣègùn jẹ̀mí èèyàn. bí ìgbà tí ẹ̀ ń kọ́ ilé ògo yín sórí ilẹ̀ onílẹ̀ mhm. ní gbogbo resources ara yín tẹ́ lò. àwọn náà àwọn kọ́ fashion eh. àwọn àwọn mechanic. no wọ́n ní iṣẹ́ àwọn wà padà lọ máa learn oh, fashion design. ok wọ́n ní sáwọn fẹ́ ok. ẹ eh, mo fẹ́ fàṣìkò yìí sọ pé thirty nine years tẹ́ ẹ jẹ́ yẹn lẹ́lòmíì. ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni. fẹ́lòmíì eh. ó ti yé yín ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ọ̀dọ́ ló jẹ́ pé ohun tá a mọ̀ manage òun ni success a manage failure hmm. bẹ́ẹ̀ sì ni and the fastest way to success is through failure bẹ́ẹ̀ni tó o bá tí ì ṣubú o lè mẹrù dì ọjọ́ ń bọ̀ tá a rojọ́. at thirty nine by at thirty nine. àwọn ti rò pé àwọn ti dé peak life àwọn. so ẹ ti dé peak báyìí so ẹ ẹ ń wò pé iṣẹ́ wo lẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ́kọ́. bẹ́ẹ̀ni mo rí ọmọ tó ní bsc tẹ níyẹn wọn kàn wà tí mo gbé wá sórí program bíi ó ní bsc lọ́wọ́ ó wá lọ kọ́ bó ṣe ń ṣe pop hmm. ìgbà tí mo gbé wá tó gba àwọn iṣẹ́ ńláńlá ó padà wá ṣe ẹlẹ́ńbẹ̀hún sí mi o. tó jẹun ọmọ tó dára sínú ilé mi tó jẹun ọmọ mo mo jẹun lónìí ó dára sínú ó fi pop yẹn dára sínú ilé ọ̀dọ̀ yẹn sínú ilé pé ẹ jẹ́ kí n ṣe fún yín bàbá hmm. bsc ló wà lọ́wọ́ ẹ tẹ́ bá ń gbọ́ gẹ̀ẹ́sì ẹnu ẹ̀ ẹ ṣe wíwà ti Queen Elizabeth ọmọ ìyá kan náà jọ ni wọ́n ni so at thirty nine bọ̀dá olóríire ilẹ̀ ò tí ì ṣú tẹ bá rò bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ jí níjì ayé yín ni. torí pé ẹ sin orí hmm. olórí fún ọdún mẹ́tàlá. ẹ̀yin lẹ́sìn gọ́ra yín. ọdún mẹ́tàlá yẹn ẹ ronú nǹkan mi. Hmm, hmm. ẹ ń ṣe ẹ ń ṣe ẹ ẹ mọ̀ pé contract staff ni contract staff ni for thirteen years. ó sì yẹ kó yẹ yín pé wọ́n lè lé yín off. at any time ó kò bóyá wọ́n ń fọkàn sí pé wọ́n staff wọn jọ kan wọ́n staff wọn jọ kan. ìrọ̀lẹ́ tẹ́ bá ń gbé staff quarters tẹ́ ń lo official car ó yẹ kó mọ wá sí yín lọ́kàn pé ìjọ́ tán bá ní kí n kúrò ní staff quarters tẹ́ bá kọ́kọ́rọ́ official car yìí lọ́wọ́ mi ẹ̀dùn náà ṣé ìbùkún ọlọ́kadà ni màá pè ní àbí bí ọdún panẹ pé kọ́ hmm? dákun kó wá fi mọ́tò rù kúrò níbí no èèyàn gbọ́dọ̀ máa ronú lẹ̀ ronú lẹ̀ ó hmm. ti yẹn iṣẹ́ wá rí àì máa fi iṣẹ́ ọwọ́ kún ẹ̀kọ́ tá à ń kọ́ nìsín wàhálà ni wọ́n pọ̀ ọmọ kan ní gẹ̀rí ẹ̀ ńgbà tá a wà ní poli ìbàdàn gẹ̀rí ẹ̀ ẹ̀ o irun gígẹ̀ ní fi sanwó sukú ara rẹ̀ á tòde nì gẹ̀rí ẹ̀ á tún máa kí kí ni gbogbo yẹn ń sìn kí ni gbogbo yẹn ń sìn kò sẹ́ni tí irun rẹ̀ kù mọ́ lórí. iye òbí jẹ́ kí n pa ẹlẹ́rìn kan ọmọ kan wà níbi tá a máa ń sọ pé rárá o ọmọ kékeré kan tí tó wà lọ́dọ̀ wa ń bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo pàdé ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kékeré báyìí kí ló kọ ẹ̀ fún mi àbí hmm. mo pàdé ẹ̀ lábẹ́kúta ní station wa lábẹ́kúta ó ní ah ọ̀gá mi mo ń ṣọmọ kékeré mọ́ mo ní kí ló dé tó ń sọ mo ní ah mo ti lówó o èló lo ní lákàntẹ̀ ń sìn ó ní ẹ má sọ nìkan kan o um, bóyá one million something one million something iṣẹ́ kí ló ń ṣe ah, home service ni mo ń ṣe o. Hmm. observice ni mo ń ṣe iṣẹ́ kí ni ó ní bábì ni mi ń ṣe ah, bábì ni eh. mi ń ṣe ń sìn so ó ní owó wà lórí home service babi, ju kéèyàn ṣí ṣọ́ọ̀bù lọ ó ní ó lóun lè tóun bá gẹrun márùn ní ọjọ́ kan tó lọ káàkiri ó lóun mọ iye tó jẹ́ ah, ah. kó tó lè di pé ó ní savings up to that ẹ mọ iye tóun fúnra ẹ ti make ó dẹ̀ ń dá gbé ó ti gba ó ti gbalẹ̀ ó lóun ti ralẹ̀ ẹnìkan ti ọmọ yẹn ò tí ì ju bíi ẹnìkan ti wá ẹnìkan ti wá bá mi rí ọkọ kọ àwọn fámìlì ọkọ làwọn ò fẹ́ rí wọ́n sì kọ́ ọmọ méjì dà sí gbáyà ẹ̀ àwájọ ń sọ̀rọ̀ mo ní kí ni mo wá lè ṣe báyìí mo wọ̀ tún mo wò sí mo lè mí náà ń bẹ lọ́wọ́ níwá mo wá fún ọ ní iye kékeré kan nígbà tó tó oṣù méjì wọ́n wá pè mí wọ́n wá send flyers sí mi flyers tí wọ́n lọ print pé àwọn máa ń ṣe home service wọ́n máa ń ṣe oúnjẹ tà fún yàn wọ́n lọ sáwọn offices pé tẹ́ ẹ bá nídìí ọbẹ̀ o èmi lè bá wọ́n á bá yín síbẹ̀ wọ́n á gbé wá. Ah, ah. a gift of a man will make a way for him bí wọ́n ṣe kọ́ nìyẹn ẹ̀bùn kankan wà lára ẹ̀ bọ́dá thirty nine yìí tí ì mọ ti ọlọ́run pè wọ́n gan sí. Si ní ìrìn àjò ayé ẹ padà lọ bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúà bóyá ọlọ́jọ́ mẹ́ta tẹ́ẹ̀nì kọ́lọ́hún ó ṣì yín níyè gbogbo báǹkì tẹ wà yẹn gbogbo dídádúró dídádúró yẹn ó lè jẹ́ pé afẹ́ fi pé giant tó wà lóyún tó ti sunrun àsùnpìyè afẹ́ fi jí dìde ni àtìlẹ́lòmíì kúrò ní báǹkì náà rí tó jẹ́ pé gbà náà lórí ẹ̀ tó pé bóòtù ló padà fi mọ́tò rẹ̀ ṣe mhm. ó sì ra ń yọ pure water jẹ́jẹ́ mhm. wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ kò sí ni wọ́n ṣe patí. Shakira Yusuf I eh. appreciate yín ah. ẹ̀yin tẹ́ wà ń lo ní yóò bí ṣe sọ lẹ́ẹ̀kan pé ẹni tán bá fún ní hundred dollar kó ah. dọ̀bálẹ̀ kó dúpẹ́ kó yíra kó dúpẹ́ torí pé wàhálà tẹ́ ẹ ṣe kẹ́ ẹ torí hundred dollar yẹn kì í ah. ṣe kékeré. ìgbà mo lọ sílé ológo eh, kúnlé ológo tá a jọ tí mo lọ sọ́dọ̀ rẹ̀ ọjọ́ kan mo wá dọ́gbọ́n pé mo ní kúnlé dákun mo kàn ní kí n béèrè question kan ní wọ́n dàbí àfojúdi oníkìnnì bóun ni wà á tìyàwó rẹ ṣe ń bímọ torí bí Kúnlé bá ṣe ń wọlé níyàwó rẹ̀ ń jáde. iṣẹ́ ni. bí Kúnlé bá ṣe ń wọlé níyàwó rẹ̀ ń jáde. iṣẹ́ ni. ìgbà míì àwa alágbó oúnjẹ lọ fún ìyàwó ẹ̀ lọ́fíìsì. iṣẹ́ ni. níbi iṣẹ́ àgbè oúnjẹ láti lé mo á ní bò ní mo ní sẹ́ẹ̀fì ọ̀fù sásìkò kan náà ni láìfù tí wọ́n ń lífù nù. èmi ti mọ̀ ọ́ ṣùgbọ́n ẹni fẹ́ gbà lọ́wọ́ wọn ń bọ̀ lọ́wọ́ eh, wà nàìjíríà mi nítorí wọn tan kandu báyìí. Eh, kúnlé kúnlé òfin kan ránṣẹ́ sí mi. Oh, àlẹ́ mi nítorí wọn tan kandu. kúnlé òfin kan ránṣẹ́ sí mi náà. ọ̀pọ̀lọpọ̀ aráàlú òyìnbó la sọ pé eob ò kì í bá wa sọ̀rọ̀ ó ń béèrè nǹkan tó fẹ́ mo ti dọ́dọ̀ yín mo ti rí bó ṣe rí bùkátà hmm. sì pọ̀ lórí yín ẹlòmíín fi èpè bá nítorí àwọn tó wà lábúròdù hmm. bẹ́ẹ̀ ni ẹjọ́ ń lọ. ọjà bẹ̀bù. hello hello sir lọ́kàn látájú ní láti hmm. lọ́yọ̀. kílẹ̀ pé. jọ́kan látájú tó ń látọ̀yọ̀. ah mi èmi ò gbọ́ dáadáa. mọ́kànlá. jọ́kan látájú jọ́kan látájú. ok ok ah, látọ̀yọ̀. bẹ́ẹ̀ ni jọ́kan látájú látọ̀yọ̀. ah ok. ẹ ẹ wá gba ẹ wá gba léèsì ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún tó jẹun tó jẹun. tàrà ẹ ṣe o. hello. látọ̀ ní mi ń bàdàn abiola yusuf láti olómi gbàdàn. abiola yusuf láti olómi. bẹ́ẹ̀ni sà. olómi ni ẹ wá gbàǹkárá. ẹ wá gbàǹkárá. hello. hello. orúkọ yín náà. fúnmiláyọ̀ adéwùmí. láti. ọ̀yọ́. láti ọ̀yọ́ a. Ah. léèsì lẹ́wàá gbà o. ó dáa. bọ́lá ṣe lè dìkóòdì ọ̀yọ́ yìí. hello. hello hello. hello sir. hello. hello sọládọ̀yà akíìmù láti Jegede. láti Jegede. bẹ́ẹ̀ni. ẹ wá gbadìyẹ. ẹ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ lọ gbadìyẹ ní NPG Farms. hello. hello kàn bẹ̀rẹ̀. hello. ẹ kúrò lẹ́mà. ẹ kúrò lẹ́ o. orúkọ yìí lẹ ti ń pè wá. délé akínyẹlé ló ń pè. láti bòsà. láti ìtùbábà. ìtùbábà. bẹ́ẹ̀ni. gs fún wa ní júùsì kan ẹ wá gbé júùsù. ẹ wá gbé kátọ̀n júùsù kan. Hmm. ìgbà oníke wá gbé. ìgbà ọba òun yìí. ẹ lè wá lọ́la ẹ má wà lóru o àwọn ará Canada kan tọ́lọ́hún mọ̀ wọ́n fún wa láwọn package kan give away. oh ok ẹ jẹ́ ká sáré ṣèyẹn bóyá ká ẹ jẹ́ àṣeyẹn náà hello. hello. hello ẹ kúrò lẹ o. orúkọ yín. àjọkẹ́ adéwùmí ni o. láti. akala express. ẹ akala express ẹ wá gbé pákéjì kan láti Canada. hello. látọwọ́ ẹni tọ́lọ̀ ń mọ̀ hello ẹ kúrò lẹ o. ẹ kúrò lẹ ayéwọlá festus látọlọ́ ṣògo. ok ẹ máa bọ̀ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ lọ gbé po ní ní ní kó ọyẹ hello. hello kí ni n hello ọyẹ. orúkọ mi ni olúlẹ̀yà àdìgún. láti. láti ìta mẹ́rin. ìta mẹ́rin ẹ máa bọ̀ kẹ́ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà láti unique fabrics. hello. orúkọ. adéwálé láti láti sango. láti sango ẹ máa bọ̀ kẹ́ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ lọ díẹ̀ ní MPG fans. wọlé kọ yémi ọmọ gbé nọ́mbà kú ọmọ <laughs> bẹ́ẹ̀ mi bá ṣe darí ẹ mọ̀ pé hello.

hello. hello. orúkọ yín. bíbí ló sọ̀rọ̀ láti mọ́kọ́lá. ìdí tá a fi fẹ́ ni ẹni pé orúkọ kan náà dáwọn dárúkọ méjì. hello. hello. orúkọ yín. wàá sáré kúlẹ̀. kí lẹ pé. hello. Hello. ẹ̀lò wàásù adékúnlé láti gbó olóyin. wàásù olóyin ẹ wá gbàǹkárá. ẹ wá gbàǹkárá ọ̀pá mẹ́fà láti unique fabric. orúkọ yín mi dáre olúwa ṣe látọlọ́ńdà. ẹ máa bọ̀ kẹ́ wá gbé pákéjì kan láti Canada. hello. bákan ní ọ̀jú mi ní láti bọ́ sọ̀rọ̀. láti bọ́ sọ̀rọ̀ wo. bọ́ sọ̀rọ̀ géètì Ìbàdàn. ẹ máa bọ̀ kẹ́ wá gba tíkẹ́ẹ̀tì epo kẹ́ lọ gbẹ̀pọ̀ ní nìkọ́ yẹ. fún ní first five. hello. hello. hello sir. àdìgbò Michael sọ látolúndé. látolúndé wá gba léèsì ọ̀pá mẹ́fà láti ọwọ́ Apex Fabrics. hello. Oh, ọ̀pá márùn-ún mà nílé sí. hello. hello sir ọláyínká ìsọ̀lá láti ọjọ́. láti ọjọ́ ẹ wá gbé pákéjì kan láti Canada. hello. hello. Network ni o. hello. hello sir. orúkọ yín. Táíwò Akínpẹ̀lú. kí lẹ pé. Táíwò Taiwo Akin Akínpẹ̀lú. ẹ má bọ̀ wá. tọ̀híbù. tọ̀híb. akínpẹ̀lú. akínpẹ̀lú láti bo. ọ̀yá wa gbé kátọ̀n um, juice kan. ẹ wá gbé ẹ wá gbé kátọ̀n juice. ẹ wá gba juice. hello. hello. juice. jẹ́ àdàdúró lẹ́nìí. àti ká mú kàn sọ́ọ́ lẹ́yìn hello. ẹni ẹ ò sọ̀rọ̀ ni o. ẹni ẹ ò sọ̀rọ̀. hello ẹ sọ̀rọ̀ o. ẹ sọ̀rọ̀ ẹ ti wá bẹ́ẹ̀ o. going going going. Going. Going. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. Ah, ah. olówó búsọ̀búsọ̀ ọmọ di firifiri ṣiṣẹ́ náà ló gbóminú tó bẹ́ẹ̀. wọ́n dán lóhùn òde kóòtù mò ń pò ìrìn lẹ́nujọ́ mẹ́ta yìí ìjọ ọjà mọ̀ pé dúkìá tí mo fowó iyebíye rà. Hmm. ṣíṣe kúrò tẹsẹ̀ bọ́ra. wo ó dàbí apẹ́yàn ti gbà mí. ìwọ náà kókù kí ló dé tó sọ fún mi pé o ilé àbílẹ̀ kí n mú ọ lọ property àwọn sani kẹtọ lọ. sofẹ́ rali àbò fẹ́ talẹ̀ o fẹ́ rali àbò fẹ́ talẹ̀ madi property and real estate ló ṣe fọkàntán tí wọn ò ní pilẹ̀ inú bó fún ọ lẹ́sítẹ́ẹ̀tì tí o sì ní sí wàhálà òun onílẹ̀ bẹ́ẹ̀ sì rèé tọrọ badikaba ni kọ́lé nílànà tó di òní níbàámu pẹ̀lú bákú ẹni bá ṣe rí madi property lọ́gá àgbà ọ̀jìnì akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ làwọn òṣìṣẹ́ wa ojúlówó èròjà kọ́lé lába yín lò tí ó sì dúró digbí láìsí ìjákulẹ̀ ẹ sì tún lè kàn sí wa láti bá yín ṣàmójútó fákànṣe project management ẹ kàn eighty one lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn north east local local government secretariat ìwòrò ìbàdàn zero seven zero four four nine six eight eight three three www.madeproperty.ng Made Property and Real Estate Integrity Redefined. Owó oh, Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite Yàrá tó tutù mímímí. Swimming pool tó ẹ wò tẹ́ reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ṣayẹyẹ tábà ń àwa tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ra wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé ilé ìtura social distancing ń bẹ. ilé ìtura wearing no face mask ìyẹn ò dúró. ilé road lawa. ilé ìtura òkè àdó nílùú ìbàdàn. ilé ìtura academy ilé ìtura Guy, I'm in front of your household. Oh what is this I'm looking at? How fun. Last, last, now you this changer at the pillow. Wait, wasn't it two days ago that you bashed your car? Uh-huh. And now you're driving another one? Oh boy, now blessings on blessings on blessings. Oh. Hey! You just upgraded like that. Guy, I beg be quiet. Is that how people buy cars? It's the car my insurance company, AXA Mansard, gave me while my car is getting fixed. Eh, it's Elayo. Oh. AXA Mansa gave you makeshift car. Yeah. The same company that took your car to Better Auto Shop, all within 24 hours. <laughs> Guy, why you no show me the way? Before my insurance company make me pack car for three months, they jump boss round Lagos. <laughs> AXA mentored moto insurance is the one-time insurance feels like an upgrade and leaves you wanting to say thank you for what you truly deserve. Visit www.axamentor.com or call 0700 AXA Mentor today. AXA Mentor. Money, money, yeah. iléeṣẹ́ abánipilẹ̀ ọ̀la health concern global consult ti fi gbọ̀rọ̀ jẹ́ ká wọ́n ti pèrègede nínú ìlàkàkà wọn láti mú ọ kúrò nípò tó wà bọ́ síwájú ni wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò alájẹsẹ́kù tiwọn láti ṣèrànwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri àgbáńlá ayé lójúnà àti rọwọ́ ọ̀rí èyí tá a mọ̀ sí multilevel marketing cooperative investment credit society limited láti pèsè ìrànwọ́ fún gbogbo ẹni tó bá fowó pe náà owó lọ́dọ̀ wọn pẹ̀lú àǹfààní ìdámẹ́wàá sí ìdámẹ́ẹ̀dógún ìdókòwò wọn láì jẹ́ pé ẹ̀ ń ta ọjà kankan kiri kódà wọ́n tún ti wá ṣe estate package oúnjẹ olóṣooṣù food option package ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship package tó fi mọ́tìrìn àjò afẹ́ tourism package àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò àgbọ̀n ẹgbẹ́ ibùdó ọ̀rọ̀ ni láfi ní ẹ kàn sí wọn lónìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ilé gàgàrà tó wà lẹ́bàá MRS filling station Academy Iwo Road Ìbàdàn tàbí kẹ́ pé oh nine oh five thousand forty eight sixteen oh nine oh five thousand forty eight sixteen ni kẹ́ ẹ máa pè Health Concern Global Consult kọ́kọ́rọ́ rẹ láti ṣílẹ̀kùn ọ̀la bóyá ní wìsí gọ́dún monday ọjọ́ ajé ìtọ́kàwé oṣù kejì àṣàyàn ọjọ́ ta sàlẹ́sà látọ̀run wá bẹ́ẹ̀ bí a ṣẹlẹ̀ jehova nílá aṣọ ńlá yóò tún ṣí ọ̀run yá ìpè tó dọ̀tun pẹ̀lú àtìlẹyìn ọ̀run tó wà nínú wà láàyè bàbá ọmọ àti ẹ̀mí máa yóò tún ṣiṣẹ́ akin bẹ̀mí wò tún yá àkọ́kọ́ lọ́dún twenty twenty one aramanda kọ́ńbọ́ọ̀kì lamilaka ìfòròyàn lórí papa authority ọmọ jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkì àṣẹ wòlíì jẹ́ wa dí oyè kò gbọ́dọ̀ yanjú ọ̀rọ̀ rẹ ti the god of prophet jẹ́ wa dí oyè papa authority the servant of the living god who enjoys the open heavens supported by the Trinity, is set to visit you concerning that situation from 7 a.m. to 3 p.m. Tètèdé ní o kaago méjì àárọ̀ tó lù sórílẹ̀ agbára àjíǹde ní with God lẹ́yìn ilé epo doyin with God bus stop Lagos Ibadan expressway nílùú Ìbàdàn lọ́jọ́ ajé tó kẹ́yìn oṣù kejì twenty twenty one bẹ̀mí wò ìṣòro náà tagbára ọlọ́jọ́ mẹ́ta ni ó tẹ̀lé. látọjọ́rú Wednesday sí jímọ̀ sọ ní with God bus stop níwájú ilé epo doyin ẹ̀yìn ilé epo doyin gangan ni with God kalẹ̀ sí bàbí ní challenge world expressway hey hey. láúláú nílẹ̀ mímọ́ ìmọ̀ àtagbára ọ̀run tí ń jẹ́ dunamis yóò yanjú ọ̀rọ̀ rẹ fi sọ́kàn. so time ti lọ báyìí ó ti lọ ìṣẹ́jú mẹ́fà ìṣẹ́jú márùn-ún ti kọjá lára aago mẹ́fà. nǹkan tí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ni pé sórí ńgbà míì tá a bá ń gbé nǹkan bọ̀ hmm. tó jẹ́ pé ọ̀tọ̀ ni tá à ń gbé bọ̀ hmm. ìmísí yẹn á tún gbé nǹkan míì wá. Eh, gbogbo àwọn tó rí ọgbọ́n dìmú ń bẹ̀ wọ́n ti mú un hmm. àwọn tó sì ń wò pé ìgbà pé eh, àwọn kan sọ̀rọ̀ nípa pé bí báńkì ṣe máa ń lo àwọn staffs wọn pé wọ́n rí nǹkan míì ṣe ṣe mọ̀ pé seven to seven ẹ kò pọn dandan kéèyàn lọ bẹ̀. wọn kàn dín mọ́lẹ̀ pé dandan tẹ́ ẹ bá ṣiṣẹ́ ń bẹ̀ ẹ bẹ́ẹ̀ ni o kì í ṣe gbogbo àwọn tó sì wà ní báńkì lọ́rọ́wọ́ mú hmm. aṣọ lóníkálukú mi fi ń gbéra. táyì ni. orí orí orí gbèsè lẹ́lòmíì sì wà bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ṣẹ́rí kò sí iṣẹ́ tí ò ní titi ẹ̀ kọ́lọ̀ nǹkan jẹ́ kí èèyàn tètè sọjí ayé ẹ̀ pé mo ṣe fẹ́ rìnrìn àjò mi ní ní nàìjíríà ń bí is allowed láti láti wà pẹ̀lú ẹnìkan fún ogún ọdún kó mọ̀ sí tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ìfọjọ́ ayé ṣòfò bẹ́ẹ̀ ni ó wà kó wà pẹ̀lú àwọn kan ó ti yọ kó wà ní comfort zone kí èsì máa fẹ́ sí ọ lórí àmọ́ tí o bá ti ní tó ń fẹ́ jù tíwọ náà sì mọ̀ pé yẹ kó o tẹ̀síwájú wàá tẹ̀síwájú hmm. èyàn òjòkó ni yóò pera rẹ̀ ni. ẹ má bínú o bó ṣe ń wá ni o. wàá pera ẹ ni pé kí ni mo ń ṣe bí kí ló ń ṣẹlẹ̀ ara àwọn báńkà míì náà tó jẹ́ pé báńkà ni wọ́n bíṣẹ́ wọ́n ṣe dítò yẹn tí wọ́n ń ṣe nǹkan kan lẹ́gbẹ̀ẹ́lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni. èèyàn tiẹ̀ ń pèrè ẹ̀ jókòó pé òkè tí a tẹ̀ ni pé orin ò tà mọ́. kí ni ó tún kù. Eh, gbogbo èèyàn ti dolórin kí ni mo fẹ́ jẹ. ṣe ìyá tún wo bẹ́ẹ̀. ok káṣẹ ni pé rédíò rédíò tiẹ̀ wá tà mọ́ kí ni mo fẹ́ jẹ. kí ni mo fẹ́ ṣe. ok káṣẹ ni pé kíní kan nbo ni mo fẹ́ yí gbà èèyàn àrò ah. síwárò sẹ́yìn rò sọ́tún sọ̀rọ̀ dó nǹkan rẹ̀ ìfẹ́ kéèyàn ó ṣe wò. ayé ìlàjọ kò sí ti ọ́fíìsì ọ́fíìsì àwọn kan wà ní ìsìnbá yìí tó jẹ́ pé a engage pẹ̀lú wọn a ríra rí online lọ́fíìsì wọn wà. the same. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ ń deliver. wọ́n ń deliver. Ah. ẹ kọ́ ọ̀lẹ́bọ̀dá ẹ kàn ń wẹnu wa ni ẹ má bínú bí wọ́n ṣe gbé wa ń rọ̀lẹ́ yìí nìyẹn mm. orúkọ yín àti ibi tẹ́ ti wá. orúkọ mi ni olúwarotimi johnson. olúwarotimi johnson. bẹ́ẹ̀ni láti iléeṣẹ́ the genius camp adult school. ah ẹdùn o. adult school. bẹ́ẹ̀ni adult school. ọ̀rọ̀ kan wà tí èmi àti yín jọ sọ ní kọ̀rọ̀ ẹni bí iye eléwédú ṣe wà yẹn pẹ́ lè kọ́ mọ́ sí mi kọ́ máa sùn yìí. Ah, ah, mi jẹ pẹ mi jẹ. bẹ́ẹ̀ni sà kò sí rọmbẹ. wọ́n ti seventy two o. nǹkan kékeré nìyẹn ẹ kọ́ màmá lóyìnbó. nǹkan kékeré nìyẹn sá. báwo ló ṣe máa pẹ́ tó. pẹ́kẹ́ kò pẹ́ rárá lákọ̀ọ́kọ́ a ti ní àwọn ọ̀nà tí à ń gbà fi kọ́ àwọn tí ò lọ sí iléèwé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. tí ò lọ rárá. iléeṣẹ́ wa ń ṣe iléeṣẹ́ ìjẹta nǹkan táwọn èèyàn mọ̀ wá mọ́ nìyẹn the genius camp adult school a wà fún àwa là ń polongo pé kò tí ì pẹ́ jù fún yàn láti mọ̀ ọ́ kọ́ láti mọ̀ ọ́ kà. yáyé táwọn à ń sìn yìí kò ń ṣayé tó yẹ pé èèyàn lè sọ pé tí mi ò bá kàwé mo lè gba kámú hmm. hmm. ayé ti kọjá hmm. because ẹni tí ó mọ̀wé inú òkùnkùn ló wà nǹkan tá a dẹ́n sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé ní iṣẹ́ tó ń ṣe yẹ kó ti jù báyẹn lọ ìwé yìí ló ń fà wọ́n sẹ́yìn ẹlòmíín sìn bóyá ó jẹ́ ìránṣẹ́ ọlọ́run yorùbá nìkan ló fi ń wàásù ní church so tí kò bá rí interpreter kò lè sọ̀rọ̀ interpreter bẹ́ẹ̀ sì fi ṣakọ Hmm. nílé iṣẹ́ tiwa àlìkan lọ́nà yẹn. interpreter ní time tó bá wù ú lọ wọn dé tó ti yẹn sìn. àwa máa pè sista alágbájá ó ti yẹ kẹ́ ti dé. ẹ ti gẹ tẹ ẹlòmíín wà ń sìn ọlọ́run ti bùkún ẹ̀ ṣùgbọ́n ó ti rí ibi tíyàwó ẹ̀ ti ń jẹun hmm. ẹlòmíín ò lè lọ sí bank ẹlòmíì bọ́ sẹ́ndì mẹ́sẹ̀ torí fóònù ẹ̀ kò lè dáka. ẹlòmíì torí pé kọ́ má bàa yàn jẹ ló ṣe fẹ́ yàwó tó kàwé bẹ́ẹ̀ni oh, pẹ̀lú pẹ̀lú ẹ náà arọkọ mi mm. tó yẹ pé wọn àtìyàwó ẹjọ jìyà àtìyàwó àtọkọ jọ jìyà mm. ọkọ kàwé ìyàwó kàwé eh. ìfẹ́ ló so wọn pọ̀ gbọngbà tí ọkọ bẹ̀rẹ̀ ti lọ sókè mm. ó bẹ̀rẹ̀ ti rálà fún yẹn pé ìyàwó yóò lè mẹjọ kò lè mí tọ oye ń sè odi sọtí yín kájú mọ sáwọn sè àwa fẹ́ ìyàwó ìgbàlódé tó ṣe é múrò de tó gbóyìnbó gbóyìnbó. so lọ́dọ̀ ti wa nǹkan táwa dúró lé ni pé kò sí bí èèyàn ṣe lè dàgbà tó tó bá yẹ pé lórí kéèyàn mọ̀ ọkọ kó mọ̀ ọ̀ka kó eh. nígboyà kó lè bẹ̀gbẹ́ pé láwùjọ iléeṣẹ́ wa the genius camp kọ́mọ́pọ̀ òyìnbó yànyàn jẹ́ oyin sìn hmm. kó lè bẹ ẹgbẹ́ pé ipò kí o. ó correct o kò correct o. kí o tún ẹlòmíì tún jáde school oyin sìn hmm. òyìnbó tó ń sọ náà ó tún correct. síbẹ̀ náà bẹ́ẹ̀ ni ẹlòmíì ó lè sọ òyìnbó tó bá kọ sílẹ̀ wàhálà tún dé kò lọ spẹ́ẹ̀ ó yẹn sìn so oríṣiríṣi ìpele ìpele ni àwa ní wọn sí. sísọ yẹn gan ló fẹ́ẹ́ tún kọ́kọ́ ṣe pàtàkì jù. kò sí bó ṣe lè jẹ́ tó bá ti pé lórí ọ̀rọ̀ òwe ni kódà kíyàn má délé wèrí rárá. kọ́ọ̀sì wo lẹ ṣe. ẹ ṣe gan many courses la ṣe lọ́dọ̀ wa ẹ̀wọ̀n kẹ́. no ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín fẹ́ ṣe jáde nílé ìwé. english language must study. àbájọ ah. kò sọnù. so lára àkọ́tún bẹ́ẹ̀ ká mọ̀ ni pé kò sí bíyàn ṣe lè dàgbà tó à ń lọ́n adẹ̀dúpẹ́lẹ́ ọlọ́run lé ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ó wà fún. ibo lẹ kọ́kọ́ wà tẹ́lẹ̀. iléeṣẹ́ wa àwa ìlú èkó láti bẹ̀rẹ̀. ok oye ń sìn àwa káàkiri ìlú èkó títí dé ní ìbáyìí. so ẹ ti wá dé sí báyìí. bẹ́ẹ̀ni àwa níbo ni ẹ wà ní ẹ ṣe àwa ní ring road ní hmm. ìbàdàn. ṣé bàgbàlagbà ṣe dàgbà tó ṣé ẹ lọ́ọ́ máa kọ́ ọ́n lé ní àbí yóò máa wá sọ́dọ̀ yín. oríṣiríṣi la ní tó bá hmm. fẹ́ ni tó fẹ́ ká kọ́ ọ́n lé déédéé tó fẹ́ máa wá sọ́dọ̀ wa déédéé. àwọn ìránṣẹ́ ọlọ́run mi nǹkan. mo ní ti jẹ́ pé ìwé nìkan tó fẹ́ mọ̀ nǹkan kékeré ni. wọ́n fẹ́ kọ́ òyìnbó. ẹlòmíín sí interview tó ń fẹ́ lójoojúmọ́ àìlè ó nǹkan tí mo sọ sìn. ṣe tí òṣì kọ àwọn òyìnbó ló lọ o. irọ́ o àwọn. àwọn ọmọ kékèké yẹn ṣe máa ń gbọ́. ẹ má wọrí iṣẹ́ torí wọ́n wo cartoon. so nǹkan tí mo fẹ́ sọ ni pé kò sí ẹni tó bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ bóyá kò tiẹ̀ sí ní bóyá wà nílùú Èkó nílùú Abẹ́òkúta ní Ìbàdàn nílùú Ọ̀yọ́ mhm. tó wáyé kó fẹ́ darapọ̀ mọ́ wa ọ̀nà àwọn nọ́mbà tó lè pè wá sí lákọ̀ọ́kọ́ wọ́n lè pè wá sí zero eight zero mm. six two seven two seven eight five six zero eight zero six two seven two seven eight five six tàbí zero eight one zero five one five zero four zero six lẹ́ẹ̀kan sí zero eight one zero five one five zero four zero six. ẹ bá mi júwe ọ́fíìsì yín ní Ìbàdàn yẹn dáadáa. Hmm. nílùú Ìbàdàn bí a wà ní fifty nine MKO Abiola Way ní Ring Road ní wájú ilé epo Dove ní ajé ìgbé bus stop yàtọ̀ sí àwa ní uh, Ìwó Road ní Ṣẹ̀gẹ̀lú bus stop àwa ní ìlú Ọ̀yọ́ ní àbájáde state hospital tó wà ń bẹ̀ so bóyá lómi tó wá jẹ́ pé kò tiẹ̀ sí ń rárá wọ́n lè darapọ̀ mọ́ wa online online yẹ pé ibi tó bá wà ọ máa kọ́ ẹ̀kọ́ yẹn ah, ìwé tí ìwé ò bẹ́ẹ̀ ni sà. ẹ sà owó yín ò dọ́gbọ́n o. rárá sà ẹgbọ́n tí mo sọ lẹ́ẹ̀kan àgbàlagbà a fi ran àwọn èèyàn lọ́wọ́ ni hmm. so kò sí bọ́sílẹ̀ afẹ́ ẹ̀ kọ́rí owó yín ò fààyàn lápò yá ìrọ̀rùn ló bá dé ẹ ṣe ẹ ṣe. ayé tótó ayé kẹ́nẹ̀ kẹ́nẹ̀. sọ ni mo sọ fún mi. kẹ́nẹ̀ sọ fún mi tó gbé fídà sókè. fídà kọ́. kí wàá ni. fídà sáfẹ́ kí iye eléwé dúsó òyìnbó by all means ẹ tó débi ẹ má ti lọ ẹ má dé dẹ̀ ẹ má ti lọ. àwọn ah, gbọdọ wọn dì níbà dáadáa kan dúró. ìyá lọ yọ yọ kọ èbó. wọn mọ wa kọ. wọn mọ àwọn akọ màmá ń lé. Eh, yóò tó báyà yóò mọ lọ sí english service. <laughs> màmá hmm. wọn bẹ àtẹ ní english ah, service. yóò lọ english service o ọ̀rọ̀ tó wà nílẹ̀ jẹ́ ká sáré lé e, kí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́nìkan fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí mi pé ọ̀rọ̀ Saheed Òṣùpá yẹ kó jẹ́ àwòkọ́ṣe fún ọ̀pọ̀lọpọ̀ onífújì míì. Hmm. ipe ǹjẹ́ mo mọ̀ yí pé Saheed Òṣùpá wà ní UI ipe wọn ló ń ṣe political science lọ́wọ́. bẹ́ẹ̀ni. Ah, lọ́mọ ọdún mélòó ẹlòmíì á ti sọ pé ah, pẹ̀lú level tí owó ló fẹ́ sọ pé òun ò ní àbí kò lókìkí tó tó wá fi sọ fẹ́ sọ pé òun ò fẹ́ tọ̀ síwájú láti ní ìmọ̀. ṣé o mọ hmm. ó mọ̀ pé tóun bá hard value sí live òun owó àtọ̀ ń wá. mélòó nínú onífújì ló ronú lọ bí bẹ́ẹ̀. tó o bá ti hard value sí live ẹ then ẹni tó ń bá ṣiṣẹ́ tó o bá ti lè hard value sí hmm. kò sí ni. tẹ̀ tó máa wò sórí àwa òṣèré eh. tiwa ti sì tún ṣẹ́pẹ́rẹ́ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ máa wò tá a bá ṣeré ní friday hmm. tá a bá ṣeré ní saturday àbá rere ṣe ní sunday tó rere weekend yẹn mm-hmm bó ti wù kó kéré tó wàá rí nǹkan kan bẹ̀ tó jẹ́ pé á fẹ́ ju sálárì ẹlòmíì lóṣù bẹ́ẹ̀ni tó bá wá rí yẹn èyí tó pọ̀ jù lára àwa ọmọ eléré lára hmm. àwọn ọmọ tó ń tẹ̀lé ọ̀gá eléré ni pé hmm. Monday to Friday yẹn hmm. DSTV ni ó fi wọnú lé ah. gbogbo story African Magic. ó ń sinmi wọ next eh, eh, ó ń sinmi wọ weekend. bí ó ṣe ń pa yín jẹ po ní ọmọ pẹ ní bí ṣe ń jẹ dédé ní ọmọ jẹ sísè yóò máa pajú pé ń pẹ̀rẹ̀kẹ́ po nídìí ẹyin Monday Tuesday wednesday <laughs> èmi inú wọn ìyàwó ẹ̀ náà ò sì hmm. ṣiṣẹ́ torí ó ti mọ̀ pé tọkọ ń bá ti lọ òde weekend tó bá ti dé oúnjẹ ti dé so by the time tó bá máa di next weekend owó wa ti fẹ́ tán ó mọ̀ pé òun ó pa mí ní. ó ti gbà ó ti bìlẹ̀. ókè tó o bá wá tó o kòrò wá wá ń jọ yẹn ń kọ́. wàhálà dé ó dà tí eléré yẹn ò bá ṣeré mọ́ ń kọ́ àbí tó bá jẹ́ pé ẹ̀rọ dè mí lọ́ ń kọ́ báwo lẹ ṣe fẹ́ leave kí lẹ fẹ́ máa jẹ so èèyàn ah. gbọ́dọ̀ pọn mi lẹ̀ dòǹgbẹ èyí tẹ̀ ń rí ní weekend tẹ̀ rò pé ah ọbẹ̀ rèé tẹ̀ jókòó di tí láti ẹ monday tuesday wednesday thursday hmm. friday tẹ̀ bá kó o jọ kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ nǹkan kan fún ìyàwó yín hmm. tàbí fún ara yín kẹ́ ẹ fi dáwọ́ lé nǹkan míì hmm. ẹ padà wàá débà lọ́jọ́ iwájú. ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó jẹ́ pé tó bá pè wọ́n jókòó bá wọn sọ̀rọ̀ nípa aláìfún wọn wọ́n á bínú. sórí àwa eléré a lè forever àwọn kan ti rain before káwọn kan tó rain káwọn kan tó rain àwọn kan àwọn kan sì ń bọ̀ tí ó wá rain tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ rò pé ẹ̀ ń lọ òde ní ìsìn ẹ̀ ní ròde lọ mọ́. láyé ká ọlọ́run ò ní paná làákà yìí rẹ̀ ṣó mọ̀ kí gbogbo tó bá ń ṣẹlẹ̀ ní àyíká wa lọ́lọ́run fi ń bá wa sọ̀rọ̀ ni tó bá jáde síta nígbà míì ó rí i pé ìràwọ̀ ní yọ lójú ọ̀run hmm. ìgbà míì sì ni tó bá jáde ìràwọ̀ á jáde ìgbà tó jáde tó rí ìràwọ̀ tó dúdú yẹn kì í ṣe pé kò sí ìràwọ̀ ńbẹ̀ àmọ́ ààyè àti yọ ìràwọ̀ ò sínú yẹn mhm. ìyẹn ni pé kò sí bó ṣe lè rèǹtó àsìkò ń bọ̀ naturally bẹ́ẹ̀ ni tí a rìtáyà ẹ̀. ṣẹ́gun bí ẹnìkan bá ṣe jáde bóyá bíi sọ̀rọ̀sọ̀rọ̀ tí orí ẹ̀ bá ti ń wà ńbẹ̀ náà ni wọ́n ti ń pìpì ẹlòmíì bí ní àjọ ayé ṣe rí nìyẹn. mo pe gbogbo yín àbí mi ò pè yín ẹ lè máa sìn mí lọ títí ah, ah. ok tí n bá tẹ̀ ní pé mo wà selfish mm. ẹ ah yóò be good yóò be good ṣé how long ló fẹ́ fi wà pẹ̀lú Fresh FM how long ló fẹ́ fi wà pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́ mm. ìwọ náà ní ọjọ́ ọ̀la ti tiẹ̀ àwọn ọmọ tiẹ̀ náà ń kọ́. ẹ ìwọ ríro bẹ́ẹ̀ ni o eh, ah, bí mi ò bá ríro bẹ́ẹ̀ tó bá wá bẹ́ẹ̀ lòmíì sọ yóò mú ọ lọ́ta o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni mo ti lọ́ta ń mo ti lọ́ta ń bì tí ọ̀gá ńdọ́gbọ́n lé mi ó ni ẹ fẹ́ ṣe fẹ́ kí n kúrò <laughs> mi ò ní kó kúrò mo ní wá nǹkan kan ṣe tó jẹ́ pé wàá lè fi máa dé bá mi ò kúkú sọ pé kó resume síbi láàárọ̀ eight o'clock kó close ní five ìyẹn ò ní kó má bá mi ah. ṣiṣẹ́ wá ṣe program tó fẹ́ ṣe nígbà tó yẹ kó o ṣe kò gbọ́dọ̀ mm-hmm. fail ìwọ náà face life ti tiẹ̀ tún wá nǹkan míì ṣe kí nǹkan má bàa ṣe wá lọ́jọ́ iwájú. èyí ó padà wá jẹ̀bi ọlọ́run hmm. tọ́lọ́wọ̀n ní jẹ̀bi anybody nígbà míì tán bá sàkí ẹlòmíì ẹkún lábú sí yóò wọ lọ bá pásítọ̀ pé mo ṣe sọ táìtì ṣe yẹ kó sàkí mi wọn á pè ní ogun èṣù eh, eh, eh, ah, ṣẹ́rí nínú ìjì míì tó wá kò wá ba èèyàn jẹ́ ó wá kọ́ èèyàn lọ́pọlọ ni. ààrẹ lòmíì o tó jẹ́ mm. pé ẹni tí ó ń bá ṣiṣẹ́ mm. ọ̀tá ẹ̀ ni nítorí wípé kò ní jẹ́ kí iyì ẹ̀ sí pé òun náà lè dá dúró kó rí tiẹ̀ náà jẹ́ orí àpèsìn. àwọn míì á sọ fún ẹ pé o ò lè ṣe ẹni iṣẹ́ pẹ̀lú iṣẹ́ mi o o ò lè ṣe kíní pẹ̀lú iṣẹ́ mi o ọlọ́run ní bá ṣe ti tiẹ̀ jẹ́. ẹ láyínká táìmù tó bá ṣe ń ṣiṣẹ́ lọ́dọ̀ mi mọ̀ pé òun ṣiṣẹ́ lọ́dọ̀ mi. ẹni tó bá gbọ́n hmm. ẹni tó bá gọ̀ ló ń gbégun nù hmm, hmm. ẹni tó bá gbọ́n ló máa gbowó ẹ̀ sórí ọ̀rọ̀ tá à ń sọ yìí iye ẹlòmíì ò ṣí pé a fi nǹkan kan ṣọ́mọ káwọn kan wà tó jẹ́ pé nínú ìrìn àjò ayé náà wọn ò lè ṣọ̀gá ẹja sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra àti dá wọn fún ọmọ ẹ̀yìn wọn lè ṣọ̀gá bẹ́ẹ̀ ni àbùdá tiwọn. tálákà kò lè ṣe kó mọ̀ sí ní ilẹ̀ náà bá a ṣe ń pariwo yìí láwọn centuries kan sẹ́yìn àwọn kan náà ti wà nú ilé ayé yìí rí tí wọ́n lówó táwọn kan náà sì wà tí wọ́n ṣàbẹ̀ṣe káwọ́ títí wọ́n fi wọlé ọlọ́run sùn. bàbá rere bàbá sà. ó wà bó ṣe wà nìyẹn. bí ògè lápá tí ògè lẹ́sẹ̀ èèyàn fún rẹ̀ life is a choice hmm. èèyàn ló jókòó lówó pé ṣé mo fẹ́ máa sin orí olórí lọ ni hmm. nígbà míì ẹlòmíì lè gbé ìgbésẹ̀ yẹn kó tako ìrìn àjò ẹ̀ torí pé kò dára ẹ̀ mọ̀ pé àkọ́bẹ̀ fóun ọ̀pọ̀lọpọ̀ ló ń wá kóun lówó tùlù o hmm ọ̀pọ̀lọpọ̀ ló ń gòkìkì Yínká Ayéfẹ́lẹ́ o hmm. àmọ́ tí ò sí nù rìn àjò rẹ̀ a ní àwọn kan nù rìn àjò ayé ó dá kéèyàn dára ẹ̀ mọ̀ tó jẹ́ pé gbogbo tí ó ṣe pátá láyé wọ́n hẹ̀pù ẹ̀ ni o hmm, ṣùgbọ́n a mèkì ẹ̀ eh, eh, pẹ̀lú help pẹ̀lú assistance eh, wọ́n mọ̀ help ẹ̀ tó bá nídìí one million wọ́n dájọ́ fún tí ó pé. yóò di pé àbùdá tiẹ̀ ni. kì í ṣe pé yóò ní yanturu hmm. ṣó wá rí ìjọba ti bẹ̀rẹ̀ sí ní láyé ìjọba ti ń sá eré mo fẹ́ ní yanturu. àwọn àkísà inú balaṣọ ayé ayé ni. kí ọ̀rẹ́ bí ọmọ ìyá tí wọ́n jọ kàwé ní ilé ẹ̀kọ́ secondary school eh, wọ́n jọ dàgbà tó yẹ kí wọ́n wọ yunifásitì ṣùgbọ́n agbára òbí ò ka àwọn méjèèjì wá pàmọ̀ pọ̀ wọ́n wá jọ ń ṣiṣẹ́ èédú <laughs> wọ́n ra èédú tà wọ́n náà ń lọ sọ́nà òkè ògùn wọ́n rẹ̀ èédú then wọ́n ní wọ́n tún wá ń ta eh, kòkó wọ́n lọ sí Ondo wọ́n lọ sí Ondo state lọ ra kòkó wọ́n á tún ta. wọ́n gbìyànjú ajé gan. owó ń dé sí wọn lọ́wọ́ ní tilẹ̀ ń tọ́lọ́ owó ń dé sí ọ̀rẹ́ bí ọmọ ìyá ni wọ́n ṣùgbọ́n ìyẹn gangan kọ́ lọ̀rọ̀. nígbà tó bá tó stage kan àwọn fúnra wa tún rò pé àbí káwọn gbìyànjú ìlú òyìnbó ni. àwọn méjèèjì ṣe visa wọ́n lọ sí South Africa wọ́n lọ South Africa. wọ́n wá jìṣẹ́ jìyà lọ́hùn-ún. wọ́n rò pé bóyá ibẹ̀ á ṣe é dé sí wọn á wò pé ká padà sílé ní the <laughs> nígbà tá a padà sílé à ń bọ̀ kankan wá ṣẹlẹ̀. ẹ pẹ̀lẹ́ sà. ẹ ra sà orúkọ yín àti iléeṣẹ́ tẹ́ wá ṣojú. orúkọ tèmi ni lawal olúmúìwá mo jẹ́ aṣojú àjọ life plus foundation international. ok ok mo ti ń wojú yẹn náà. sàgbẹ̀ ni yín aṣojú ni yín. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ṣé mẹ́mbà ni yín bẹ́ẹ̀ ni ọmọ ẹgbẹ́ ni mi. téèyàn bá fẹ́ dọmọ ẹgbẹ́ yín kí ni ìgbésẹ̀ téèyàn. láyé ká ò jẹ́ ń gbádùn ní kọ̀rọ̀ o ti fi ń béèrè. ìwọ lọ mọ kíbi téèyàn bá fẹ́ dọmọ ẹgbẹ́ yín irú bí mo ṣe bí sí yìí hmm. tí mi ò ráàyè báyìí tí n bá jẹ́ ọmọ ẹgbẹ́ yín hmm. tí mo sì nílẹ̀ ǹjẹ́ ẹ lè bá ń bójútó láti fi dáko. bẹ́ẹ̀ ni gbogbo ètò tó jọ mọ́ nǹkan ọ̀gbìn nǹkan ọ̀sìn bẹ́ẹ̀ ni à ń ṣe fún gbogbo àwọn èèyàn. ṣé mi máa choose tó wù mí àbí ẹ̀yin lè bá mi lámọ̀. ẹ̀yin lè máa choose tó wù yín a máa wo tẹ́ ẹ bá ní ṣé lélẹ̀ níní ṣé lẹ̀lẹ̀ níní a máa wò a máa wá advice yín on that nǹkan tẹ́ ẹ lè ṣe. torí àwọn kan ní ilẹ̀ tó jẹ́ pé olú ni wọ́n fi bá wọn gbìn. bẹ́ẹ̀ ni. àwọn kan ní ilẹ̀ tó jẹ́ pé họ́ọ̀bù ìgbín náà fi ń bá wọn ṣe. ó tiẹ̀ gbọ́ kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ wọ́n ní bí ìgbà tí èèyàn ń fa téèyàn donate ẹ̀jẹ̀ nígbín náà ń donate omi ara ẹ̀. itọ́ itọ́ ìgbín ni itọ́ ìgbín ni owó ńlá burúkú. ẹ máa bẹ́ ìdí ẹ̀ àbí. <laughs> ó ní bá a ṣe ń fa ẹ̀rọ la fi ń fa. ẹ̀rọ lẹ́ fi fa owó owó ńlá tún nìyẹn. bẹ́ẹ̀ ni sà. Ah, eh, eh, báwo eh, lèèyàn ṣe fẹ́ ṣe. ẹ gbọ́ mi sà mo tiẹ̀ ní lọ́kàn láti bá àwọn kan sọ̀rọ̀ lónìí. àwọn ìyàwó ilé àwọn tó jẹ́ pé bí ọkọ̀ òde wọn ra yọ̀ wọn ra magi àwọn náà lè máa ṣe nǹkan lẹ́kùlé wọn hmm. àwọn youth corps tó ń sìnlú lọ́wọ́ àwọn náà lè máa wọ́n lè máa dágbọ́n iṣẹ́ àgbẹ̀ tá à ń sọ yìí bẹ́ẹ̀ làwọn oníṣẹ́ oṣù àwọn náà lè máa. <laughs> wọ́n lẹ́ẹ̀mí ti demand àgbàdo bá a ṣe ń wá gbàdo kiri ní ìsìn ọtọ ẹ ń wá gbàdo kiri nílẹ̀ yìí ah, ọlọ́run <laughs> àgbàdo. àgbàdo à wá kiri o bá a ṣe ń wá kiri ní ìsìn. wọ́n ní bí tírélà àgbàdo kan bá dúró Ah. ẹ rà mọ́lẹ̀ síbẹ̀ ni. a máa rà kò tírélà kan ò tó ah. bíi mẹ́wàá tírélà mẹ́wàá níbi tírélà mẹ́wàá ẹnìkan pè mí ó lóun ní two hundred tons á máa kó bọ̀ ni. Hmm. Ah. ẹ téèyàn bá fẹ́ darapọ̀ mọ́ life blog kí ni ìgbésẹ̀ téèyàn á gbé. yẹ́sà ẹ kàn máa bọ̀ nílé iṣẹ́ wa iléeṣẹ́ wa wà ní ìbùkún olú house opposite bcos báṣọ̀run ìbàdàn la gbogbo ọjọ́ là ń ṣe bọ̀ ṣùgbọ́n lọ́la èmi máa wà ń bẹ̀ láago mọ́kàn láàárọ̀. Oh, special one wà lọ́la. bẹ́ẹ̀ ni láago mọ́kàn láàárọ̀ máa wà ń bẹ̀ látàgo mọ́kàn láàárọ̀ ẹni ẹ tí a máa bọ̀ ń bẹ̀. tí èèyàn bá fẹ́ wá darapọ̀ kí ni èèyàn máa ṣe mú dání. one thousand naira ni tẹ́ bá ń bọ̀ ẹ kàn mú one thousand naira dání membership bẹ́ẹ̀ ni ẹ kàn mú one thousand naira dání gbogbo n tá à ń ṣe ń lé iṣẹ́ la máa ṣàlàyé fún yín. iṣẹ́ àgbẹ̀ wù mí iṣẹ́ oko tẹ́ ẹ̀ ń sọ yìí wù mí mi ò wá lówó lọ́wọ́ ọ̀kadà hmm. mò ń gùn tọrọkọ́bọ̀ tí mò ń rí níbi ọ̀kadà ṣé òun ni mo fẹ́ sọ pé mo fẹ́ fi dáko ọ̀nà wo lẹ fẹ́ fi ràn mí lọ́wọ́. ṣe é rìsà a ní ètò ẹ̀yáwó a ní ìtẹ̀yọ́ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ life plus. mi ìtẹ́ bá tún yá mi lówó àti wàá máa tún san owó pẹ̀lú èlé ah, yẹn ni. èlé ah, gbogbo owó táwọn ń yá ò lélẹ̀ lórí. owó yín ò lélẹ̀ lórí. kò lélẹ̀ lórí gbogbo táwọn ń yá àwọn ọmọ ẹgbẹ́ wa kò lélẹ̀ lórí iye tẹ́ bá gbà náà lẹ́sàn padà kò lè láǹfààní o. so àkọ́kọ́ ni pé èèyàn gbọ́dọ̀ darapọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ jọmọ ẹgbẹ́ wa. Ah, so tẹ́ bá ti jọmọ ẹgbẹ́ wa báyẹn gbogbo àwọn ètò tá a ní fún àwọn ọmọ ẹgbẹ́ wa pátápátá lẹ́yìn náà ó jàǹfààní ẹ̀ a ní oríṣiríṣi ètò bíi ètò ẹ̀yáwó tí ò lélẹ̀ nù. yàtọ̀ fún iṣẹ́ oko ṣé kò sí nǹkan míì tí ẹ tún gẹ́gẹ́ bí life plug bẹ́ẹ̀ ṣe pé ṣé kò sí nǹkan míì tí èèyàn tún lè jẹ ní àǹfààní láti ah. dáwọ́lé gẹ́gẹ́ bí iṣẹ́ ni. Ah, nǹkan mi pọ̀ nǹkan mi pọ̀ torí pé inú jẹ́ iléeṣẹ́ life plus tẹ́ ẹ bá ti lè dọ́mọ wa gbogbo àwọn àǹfààní tá a ti sọ pé ẹ tó ti wà tẹ́ bá ti wá lè wá jẹ́ wá ń sìn á ṣàlàyé fún yín gbogbo àwọn kan tẹ́ ní láti mọ̀ ń pa life plus. ẹ ṣáà ń yẹ ẹ fẹ́ kí n mọ̀ lórí rédíò <laughs> so kí n wá fún sẹ́mínà yẹn lẹ́fẹ̀ẹ́. wá sẹ́mínà wúwo la máa sọ fún yín. <laughs> ok a sanwó sẹ́mínà ṣùgbọ́n a sanwó membership. ẹ kàn san one thousand naira láti dé. ok ṣé owó membership ni one thousand ni àbí owó sẹ́mínà. ẹ bá ti dé ẹ gba inú àfún yín brochure wa inú brochure wa ni fọ́ọ̀mù tẹ́ ti fẹ́ tẹ́ fi lè wà tẹ́ fi dọ́mọ ẹgbẹ́. aago mélòó ni kí n dé. aago mọ́kànlá ni sà láàárọ̀ la àwa ibi méjì ni màá wà lọ́la mo wà ní Eh, eh, olùsànyà bus stop opposite Switch hotel ní ilé búlù gàgàrà ẹ ti rí dábàá ti di hmm. olùsànyà bus stop ibẹ̀ ni mo wà láago mọ́kànlá láàárọ̀ la mo tó wá wà ní eh, ọ́fíìsì tó wà ní Bashorun ẹ̀yin nìkan náà lọ́nà méjèèjì <laughs> ṣé the same time náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Ni ah. first floor ìbùkún olúwa ọsọ bcs lẹ́wà ń bi méjèèjì papọ̀. èyàn <laughs> ṣá máa bọ̀ ẹ mú one thousand naira dání sà <laughs> máa máa retí. kí ni tẹlifóònù nàbà tí èèyàn lè pè yín sí. o oh, ẹ ṣe zero eight zero nine nine nine one nine five three eight lẹ́ẹ̀kan sí zero eight zero nine nine nine one nine five three eight tàbí kí ẹ pè sí zero seven zero three four four six six three three seven lẹ́ẹ̀kan sí zero seven zero three seven. ẹ ṣeun. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. ìdẹ̀ndẹ́lẹ̀ fojújọ sílẹ̀ ajé kò jọra wọn kò ń bẹ̀ yẹn náà máa bọ̀ nílé ìtajà fóònù MD Global Communication kíwọ náà wàá mú ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú àsansílẹ̀ owó díẹ̀ tó sì mọ sẹ̀yọ́kù pẹ̀lú rọrùn torí ìkànsí rẹ ni tó já gere ṣe pàtàkì ní sànmọ́nì tá a wà yìí gbogbo ẹ̀yin bòbó bèbí tó dà mọ̀ àtẹ̀yin bàbá màmá tó mẹ́nu bẹ̀ ẹ má ṣiyèméjì ẹ máa bọ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n sílẹ̀ ìtajà MD Global Communication níbẹ̀ nìkan náà ti lè fún yín ní tẹ́ fẹ́ tọ̀rọ̀ bá dọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó dúró re. tẹ́yìn náà sì lè máa bù gas kéékèèlé. àjọ máa lò gbà yìí pẹ̀lú fóònù tó ṣe é mú yan gan ni. báwo lẹ ṣe fẹ́ sí Infinix Tecno itel Samsung iPhone tuntun àti UKUs tó lé lẹ̀. ìwọ náà mọ tẹ́tì láti darapọ̀ máwọn tó lójúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ láwùjọ. àǹfààní iṣẹ́ díẹ̀díẹ̀ sì tún wà lọ́dọ̀ wọn. kàn sí wọn ní AA complex nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọjà Academy Iwo Road Ìbàdàn zero eight zero six zero six two eight eight four eight MD Global Communication OPP ó pọ̀ I wan tell you the secret of better food na the no chicken and classic seasoning powder. The ingredient dem take make am eh na natural by nature like real chicken, rosemary, black and white pepper, garlic onion, parsley, mushroom, coriander. If you knack no seasoning powder for inside your jollof, fried rice, egusi and all other soup eh, you go know say flavour pass flavour. No seasoning protein powder natural by ingredients pangba by flavor. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Ah, Vincent wàá ṣoríire ọmọ mi hmm. èmi ò mọ̀ kó ti kọ́ṣẹ́ hmm. ṣé lẹ́nu iṣẹ́ náà ló ti kọ́ṣẹ́ ẹ wò ń sè studio engineer ni ó ti lọ kọ́ bó ṣe ń lẹ tiles. ẹni ẹlẹ́ni tí ò fẹ́ lanà. ẹni ẹlẹ́ni ó ti lọ kọ́ bó ṣe ń lẹ tiles. Ah. àṣé tó bá wọ̀ fún bí ó ti gbaṣẹ́ tiles. láyìnká hmm? nínú bíbélì ó tún ní rábìtì o ọlọ́run olókété o oléhoro o ọlọ́run ṣe ọgbà àjàrà ọgbà àjàrà yẹn tán pè ní ọgbà édẹ́nì ìwádìí ìjìnlẹ̀ fi yé wa pé orísun odò mẹ́rin ló kọjá lára ọgbà àjàrà yẹn hmm. ọgbà tán ṣe yẹn tọ́lọ́run ṣe yẹn odò mẹ́rin ló kọjá lára rẹ̀ kí ló ń sọ fún wa ó ń sọ fún wa pé kó o tó lè pèrè ẹ lọ́mọkùnrin wà á ní ọ̀nà mẹ́rin tó ń gbà wọlé fún ọ. ọ̀nà mẹ́rin. ó kéré jù. Hmm. nǹkan rẹ̀ sì fẹ́ kí èèyàn ó ṣe èèyàn ajá rẹ̀ gbà ni ah. Ah. èèyàn ajá rẹ̀ gbà ni. sọ wá rí wàhálà kan táwa ní níbi táwa ni pé tí ó bá tásìkò bọ̀ọ̀lì oníbọ̀ọ̀lì ọ̀pọ̀ tó bá tásìkò àgbàdo sísọ alágbàdo ah, sísọ òwò tó bá ti ń ṣe àwọn kan fẹ́ tepo wọ́n fẹ́ ta dísù gbogbo wo lè ṣe nǹkan kan náà jókòó àwọn ọ̀rọ̀ kan wà níbi ìkọ̀kọ̀ kọ́lọ́hún ṣí ẹ lójú. ó sọ̀rọ̀ kan fún ẹ níjẹta òun fi mí ṣe yẹ̀yẹ́. ẹlòmíràn máa píkì yóò máa píkì àwọn àlòkù ike omi báyìí ẹ̀yin ò máa fi ṣe yẹ̀yẹ́. ó sì mọ ibi tó ń lọ. ó mọ ibi tó ń lọ. mo ń sọ̀rọ̀ fún ẹ níjẹta mo lémi mo wáyà ilé bàbá mi oníṣẹ́ mo eh. kọ́ṣẹ́ electrician ni. mo béèrè bẹ́ẹ̀ ni mo kọ́kọ́ kọ́ lẹ́yìn ẹ̀ mo á electronics radionic electrician mo kọ́kọ́ kọ́ eh. mo á padà lọ kọ́ radionic bẹ́ẹ̀ so èmi mo wáyà ilé bàbá mi. n bò ya o tún wá sún sí studio. a ah, studio rat wá di studio rat studio engineer. àbájọ mẹyìn bá sẹ́ndì sẹ́ẹ̀tì instrument fún. màá yí iṣẹ́ ni. ó yí ni. mo mọ sound sound engineer ni mi. so etí ẹ ṣí sí. gan mo mọ sound gan. ni sound rédíò rẹ náà fi yàtọ̀. yínkù sẹ́ẹ̀. ọ̀rọ̀ tá à ń sọ tẹ́lẹ̀. <laughs> kí láti máa ṣayé yìí sí o kò yé mi wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ bí ọmọ ìyá wọn lọ sí South Africa Johannesburg wọ́n ti padà sí Nàìjíríà. wọ́n padà ńgbà tán padà hmm. ṣe rí bọ́dà àkọ́kọ́ tóun ò fi gbogbo ara kàwé lọ títí wọ́n pe ìkejì ẹ̀ pé òun ní wàhálà kan tó ń bá òun fẹ́ra o ṣùgbọ́n òun rí báwọn ti ṣe ń rìnrìn àjò bọ̀ yìí òun rí pé òun lè confide nínú ẹ̀ yẹn ni pé òun lè fọ̀rọ̀ pamọ́ sí ẹ lọ́wọ́ ah, ìyẹn wá ní kí ni sọ́ọ̀. So, ṣé o lè búra fún mi pé. o ò ní sọ fẹ́ nìkan. o ò ní sọ fẹ́ nìkan ah, ìyẹn ni láti jọ ìta àtijọ́ ń ṣe. ó yẹ kó trust mi náà ó yẹ kó lè trust ó yẹ kó mọ nǹkan tí mo lè sọ. ó ní ǹjẹ́ mọ̀ kí n gbà tí àwọn wà ní kékeré ṣe mọ̀ kéèyàn máa ń ní girlfriend ó ní ọjọ́ kan wà tí òun bá wà àtẹnìkan parí ìjà lórí ọ̀rọ̀ ẹ̀ wọ́n fúnra wọn fúnra yín lóyún ẹ̀ fúnra yín lóyún ó ní hẹ́n ó ní á tó ẹ̀mí jẹ́ mẹ́ta tóun ti parí ìjà bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ẹnìkan lóyún fún ọ ẹnìkan ò lóyún fún wa nìyẹn ǹjẹ́ o gbọ́ pé ẹnìkan wá bá òun rí. wọ́n parọ́ oyún mọ́ mi. wọ́n parọ́ oyún mọ́ òun rí. ìyẹn wá ní òun rò pé bóyá òun dọ́gbọ́n sí ni. ó mọ kọ́ńdọ̀mù ń lò ní. ó lóun ò dọ́gbọ́n sí o. ó ní àìlera kan wà lára òun àìlera yẹn sì ní. tọlọmọkùnrin ṣe déédéé o. ó ṣe o. ó gbéra tán yányán. nídìí ọ̀dà rúùmù. ó ṣe dáadáa ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe ó bá kódà omi ń jáde ń bẹ. kódà omi ẹ yàlàyàlà ni. ń ṣe dáadáa ṣùgbọ́n nínú omi yẹn. nínú omi yẹn àìlera àìlera wà ń bẹ. kò sí nǹkan kan àlàáfíà tí ń bẹ nínú omi n kò. kò ṣá púrápúrá kò kò gbéra. bí ìgbà téèyàn kan tó mi wà lásán tómi kan ṣáà dà lásán tómi kan ṣáà dà jáde hmm. lásán. bí ìgbà téèyàn rí omi ògì sọnù. Hmm. tí kẹtẹpẹ ògì kọ tí ò wá. ó lóun wá ìyẹn wá wò pé ah, kò ń ṣe wàhálà. ìyẹn ò ń ṣe problem náà. Ah, mo máa ń <laughs> wọ́n tìrìtẹ wọ́n ah, tìrìtẹ ah, o lè mọrin tí mo ti rìn òun lòògùn o oríṣiríṣi oògùn òun lo tìbílẹ̀ o ó ti lo oògùn lóríṣiríṣi. ọ̀rẹ́ rẹ̀ wá ní kò ṣe báyìí. ní sòrò ó lọ́gbọ́n tá a ta sí àwọn dọ́gbọ́n sí mm, ó lọ́gbọ́n tá a ta sí. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìrìn àjò ọlọ́mọkùnrin dé. ó wá introduce ẹ̀ sí hospital kan pé ah, hmm. ní hospital wọ́n lè boost ẹ̀ ṣebí nǹkan bá rí nọ́mbà boost àní kò sí nǹkan kan nú ẹ̀. àní wọ́n ti ẹ̀ ná wọn boost kódà nígbà wọn boost boost boost boost. ní o bá kò boost. kò tiẹ̀ boost wọ́n ṣègbéyàwó. ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rádànwó ayé o. <laughs> richard card tá a máa ń fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ ti rẹ́dí o eh, facebook la máa ń dà á sí eh, ó ti rẹ́dí a máa dà á síbẹ̀ any moment from now eh, mẹ́wàá náà ni àbí mélòó mẹ́jọ mẹ́jọ ni tí ó lówó lórí díẹ̀díẹ̀ mẹ́jọ àá dà síbẹ̀ láìpẹ́ yìí ó kù rébété a kàn fẹ́ fún yín ní àǹfààní àti darapọ̀ mọ́ wa lórí facebook at fresh fm ìbàdàn at fresh fm ìbàdàn ẹ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ máa wò ibi tí wọ́n ń kọ́mẹ̀ǹtì sí yẹn ni kẹ́ ẹ máa wò níbi tó ti ń kọ kọ́mẹ̀ǹtì yẹn hmm. ibẹ̀ ni kẹ́ ẹ máa wò nísàlẹ̀ ó máa hmm. jáde síbẹ̀ láìpẹ́ yìí ó kù díẹ̀ ó máa jáde síbẹ̀ láìpẹ́ yìí. mr ogunbi adesola james tá a bá fi àyè lẹ̀ pé káwọn èèyàn bá wa sọ̀rọ̀ lórí facebook àbí kí wọ́n wò wá kò sí àyè pé kéèyàn bẹnu àtẹ́ lu ìjọba tàbí sọ̀rọ̀ tí kò bá kùn gbé ó ti yẹ yín eh, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí fẹ́ takò làákàyè díẹ̀ kì í ṣe irú tí àtẹ àgbáyé báyìí wá wà lẹ́ẹ̀tì mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí eh, mo mọ̀ pé opinion yín ni hmm, ẹ ní bínú ni o ṣùgbọ́n ó kù díẹ̀ ó kù díẹ̀ káàtó ọjọ́ míì tẹ́ bá wà lórí platform báyìí ó ti yẹ yín ẹ̀rí pọ́tọ̀ ni nǹkan tí wọ́n ń sọ ọ̀tọ̀ ní tẹ́ ẹ gbé wá. pé kéèyàn máa bú àwọn kan bú. Mm, mm. ẹ má ṣe. mo rí pé ẹ lọ school ẹ lọ sí Lagos State University ṣùgbọ́n ó yẹ kí làákàyè gbéra jù báyìí lọ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ mo fọlọ́run bàbẹ̀ yín ẹjọ́ ẹ fi wọn lẹ fi wọn lẹ mm, ẹ má kíkì wọn ẹ má kíkì wọn ẹ fi wọn lẹ mi ò kíkì wọn mi ò kíkì wọn filẹ filẹ ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. ayé máa dé kí láti máa ṣayé yìí sí o mi. àti máa ṣayé yìí sí o kò yé mi. ká má bàa lọ́wọ́ ọ̀nà torí àsìkò wa. àwọn dókítà yẹn gbìyànjú wọ́n yẹ̀ ń ṣe test wọ́n ń ṣe test nígbà tí ọ̀rẹ́ ẹ̀ wò pé òun ò lè máa wo ọ̀rẹ́ òun níran wọ́n ṣègbéyàwó ìgbéyàwó tí wọ́n ṣe alárinrin torí pé wọ́n padà sí òwò tòkòkò tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ wọ́n lo ọ̀nà míì láti máa gbà ṣe ọlọ́run dẹ̀ wá ṣe wọ́n rí àwọn tí wọ́n ń gba kòkó yẹn lọ́wọ́ wọn ní gidi gan-an wọ́n fa àwọn nǹkan míì mọ tá à ní fẹ́ dárúkọ kó mọ̀dà pé à ń ṣe ìpolówó ọjà fún wọn torí pé àwọn méjèèjì ti gbajúmọ̀ díẹ̀ wọ́n wọ́n ṣègbéyàwó ìgbà tí wọ́n ṣègbéyàwó ọkọ àwọn ọkùnrin méjèèjì yẹn ò sọ fún ìyàwó arákùnrin tibí. ó wà láàárín ọ̀rẹ́ yìí àti dókítọ̀ dókítọ̀ tó treat dókítọ̀ yẹn mọ̀ hmm. wípé eh, ó ní low sperm count hmm. ó ní. kì í ṣe low sperm count lónìí o no no no nothing nothing hmm. ọ̀tọ̀ ní kéèyàn ní low sperm count hmm. eh, but eh, ti ọjà ara wọn yìí kò sí nǹkan kan nú ẹ̀ oligo oligospermia àbí nǹkan kan. wọ́n lọ mọ̀ eh? kí ni ṣé wọ́n gbé ìbò ni. oligospermia ok. ayé ayé ogun ni. kí ni oligos tó wá fi sí nísìnyí. bí wọ́n ṣe máa ń pè wọ́n nù. oligos ló tún fi sí. àbí kì í ṣe oligos wọ́n pè ká má ba lọ wo ń ná. ẹ wo ó wá dàbí ẹ̀fọ́rí fún wọn ṣùgbọ́n ọ̀rẹ́ yẹn ń gbé kúrò lára ẹ̀ ó ń gbé kúrò lára ẹ̀ nígbà tí ó ti di pé wọ́n fẹ́ra wọn ọ̀rẹ́ àkọ́kọ́ àwọn lóyún wọ́n sì bímọ ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣèkómọ pẹ̀lú ọ̀rẹ́ wọn wọ́n gbé e wọ́n ṣe gbá wọ́n ṣàwò ìyàwó ti fẹ́ máa ronú torí pé oṣù mẹ́ta péré ló wà láàrin ìgbéyàwó àwọn méjèèjì ṣùgbọ́n wọ́n fi lọ́kàn balẹ̀ pé kó má wọ́ọ̀rì kó má wọ́ọ̀rì ọ̀rẹ́ tí ara tiẹ̀ dá ṣákáṣáká òun ó padà pe ọkọ rẹ̀ pé ó pe ọ̀rẹ́ rẹ̀ pé ǹjẹ́ IVF tí wọ́n ń sọ yẹn ṣáwọn ò ní gbìyànjú ẹ̀ ah ọkọ yẹn bọ̀bọ́ yẹn wá ń sọ fún kejì ẹ̀ pé kí ni òun sọ pé ó rọ́ọ̀lù òun tí òun ò fi mọ́ sọ̀rọ̀ IVF dókítà tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta wa làgàtà wọn sọ fún wọn pé tẹ́yìn bá fẹ́ ṣe IVF àwọn ò sọ pé kò dáa àmọ́ kò sí nǹkan kan nínú ibi tí àwọn fẹ́ gbé sínú obìnrin àfi táwọn bá wá dónà nìkan hmm. ló kù. dónà. wọ́n kọ́kọ́ dákẹ́ lórí ọ̀rọ̀ IVF wọ́n ń tiraka lọ wọ́n tiraka díẹ̀ sí i ó ti yẹ yín pẹ̀lú gbogbo lílò lílò nǹkan jíjẹ nǹkan oríṣiríṣi ṣe àṣejẹ dánwò wọ́n sì ṣètùtù náà dánwò lórí pé. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni ò hàn sí ìyàwó ẹ̀ ìyàwó ò mọ̀ ìyàwó ò mọ̀ ṣùgbọ́n ọkọ ń gbìyànjú ó ń tiraka pé àṣírí ò gbọ́dọ̀ tú síbẹ̀ náà pàbó ni gbogbo ẹ̀ ń yá sí. nígbà tó wáyé ẹ̀yà àdálẹ̀. ó wá sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé ó ní nǹkan tóun fẹ́ kó ṣe fún òun tó bá lè ṣe fún òun òun á appreciate ẹ̀ títí ayérayé ni ó ní kí wọ́n jọ mọ̀ láàrin ara wọn kí ọ̀rẹ́ òun bá ìyàwó òun ó ní òun ti rò lọ́kàn ọ̀nà tóun á gbà òun á fún ní nǹkan mu bí ìgbà pé káwọn méjèèjì lè kánjọ wà lájọyọ̀ wọ́n ṣàjọyọ̀ bí wọ́n jọ wà ní the same level kí mm. wọ́n tó jọ bára wọn lájọṣepọ̀ mm. ó ní òun á wá sílẹ̀kùn fún á wọlé òun ti mọ tóun ó fi sínú kan tán jọ fẹ́ mu tóbìnrin á fi sùn lọ wọ́n hmm. ṣe bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n bí àkọ́bí wọ́n pè ní mireku wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n bí ìkejì wọ́n pè ní. <clears throat> wọ́n pè ní testimony. ìkẹjọ ìkẹta. wọ́n pè ní hallelujah. hallelujah. kí láti máa ṣayé yìí sí o kò yé mi ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀. ìyá mírèkù ìyá testimony àti ìyá aleluya wọ́n jọ ń bá a yí nígbà tá à ń sọ yìí. àbámọ̀ sì dárúkọ yìí o. nígbà tá à ń sọ yìí bọ̀dá ló ní ká sọ. Ah. wọ́n owó burújí wọn ń dé sí i ṣùgbọ́n kan ṣẹlẹ̀ sí ọkọ ìyàwó bá mírìkù ní wàhálà kan lára báyìí. wọ́n ní kidney problem báyìí. ohun tó sì fi ní rèé wọ́n ní àwọn oògùn oríṣiríṣi. àwọn àgbo àgúnmu táwọn ti jẹ sẹ́yìn pé ó jọ bíi pé wọ́n ní òun ló kó bá kíndìnrín àwọn wọ́n ní ni o wọ́n ní àwọn ti lo àwọn kinní yẹn jù so wọ́n ti wà lórí dialysis hmm. tó jẹ́ pé wọ́n ń lọ sí hospital lọ ṣe dialysis. wọ́n ṣe ní ẹ̀mẹ́ta lọ́sẹ̀. wọ́n ní Mr Ayefẹ́lẹ́ tí hmm. tẹ́ ẹ bá rí ikùn àwọn wọ́n ní ikùn àwọn ti wú wọ́n ní àwọn mọ̀ pé àwọn ò lè last. káwọn ò lè mo ní hmm. kẹ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ ń ṣe ọlọ́run àrà tó bá wu ọlọ́run nífẹ̀ẹ́ dá ọwọ́ rẹ̀ dá kẹ́ ẹ lè kẹ́kọ̀ọ́ kẹ́ ẹ lè kọ́gbọ́n ni àdánwò èfè wa ẹ fọkàn sí pé ẹ yè ẹ̀yin kì yóò kú ikú kù ó ní ó ní tóun rí kóun tó sọ bẹ́ẹ̀ mo wá pé òbí e gbọ́ ọ̀rọ̀ yìí gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n wá ní táwọn fẹ́ kí n bá wọn ṣe pé in case táwọn bá wọn ní kí n gbé wá sórí rédíò tẹ́lẹ̀ o wọ́n ní in case tí àwọn bá kú. táwọn bá dákẹ́. táwọn bá dákẹ́ o kémi bá àwọn sọ fún ìyàwó àwọn. pé ọgbọ́n báyìí làwọn dá o ọgbọ́n báyìí làwọn dá o ntẹ́mi ìbá tẹ̀ wá ṣe lẹ́ẹ̀kan yẹn pé kí n kan fún mi ní nọ́mbà ìyàwó wọn yẹn. straight straight hmm. ṣùgbọ́n mo wá ní kán jẹ́ ká kúkú tẹ́ pẹpẹ sórí rédíò. ká gbọ́ nǹkan táwọn èèyàn máa sọ. lọ́kàn tèmi èmi ń wò bí ìgbà pé kò sí ní tọ́lọ́hún ò lè ṣe ẹ̀yin ṣe ń rokú síra yín lọ́kàn tiwọn torí pé ikùn yín ṣí rógódó ẹ lọ́kàn tiwọn àwọn ti ròyìn pé ó ti tán ó ti parí ṣùgbọ́n táwọn bá kú tán kó má jẹ́ pé yóò wá dá wàhálà lẹ̀. ìkóríta tí wọ́n wà yìí. arákùnrin ọ̀rẹ́ wọn kó má claim ọmọ létà àbí kí ìyàwó máa sọ dìjà pé báwo ló ti níbo ló ti wá tí ó fi wá. arákùnrin ọ̀rẹ́ wọn ó claim ọmọ létà náà ni. Ah. ohun tí èmi rò pé ó ń ṣe wọn lélẹ́yìn èmi rò pé wọ́n wò pé. Eh, ṣẹ́gun eh? má jẹ́ ká pàkún tó wà nílẹ̀ ẹ jẹ́ ká wá solution àmọ̀ràn ẹ má jẹ́ ká lọ bíi pé bóyá ọ̀rẹ́ wọn á claim ọmọ àbọ̀ ọ̀rẹ́ wọn ò claim ọmọ ẹ jẹ́ ká lọ bíi pé bóyá kán sọ fún ìyàwó wọn kán pè ìyàwó wọn fúnra ara wọn kí wọ́n sọ fún ìyàwó wọn lójú ọjọ́ báyìí. ọmọ yìí ṣe mọ̀ pé ìyàwó ni ìyẹn mọ́ fún gomọ́ pé ta ló lọ́mọ ní ìsinmi báyìí káwọn kúkú làwọn fẹ́ wọn pé èmi kọ́ ni mo ní. kó fúnra wọn sọ bí wọ́n dẹ̀ tiẹ̀ wàá sùn lọ́la ọkàn wọn gan-an nísinmi. àbí kí wọ́n dákẹ́ kúrò lórí ẹ̀. Ah ó dá mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan tó bá jẹ́ pé wọ́n lọ ní kidney issue tí wọ́n ń wò pé àwọn òye àwọn òye yìí ǹjẹ́ ó nígbà kan tó wà lọ́kàn wọn pé wọ́n ó pe ìyàwó wọn láti sọ pé lágbájá ló ń bẹ lájọṣepọ̀. wọ́n ṣe ti wá sọ pé láwọn ti gbé ya miracle láti bẹ láti jọ ìkọsọ. mo béèrè ni. tó bá jẹ́ pé wọ́n lè sọ wọ́n ní pèmí pé kémi bá wọn sọ fún ìyàwó àwọn tí àwọn bá kú tán. èmi ń sọ kinní kan nu ọ́fíìsì mo lè tó ń tún sọ pé bó ṣe wà yẹn ó yẹ kí wọ́n fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ni ká má tẹ̀ kọ́kọ́ roku síra wọn ná. àwọn ń rò ó ní ok ṣé ìyàwó yẹn bá wá mọ̀ ṣé inú ẹ̀ á dùn ṣé gbogbo kìràkìtà tó ti ń ṣe bó ṣe lọ́wọ́ wọn lọ hospital. gbogbo sítórì bó ṣe sọ fún wa kó sọ fún ìyàwó ìbẹ́ ẹ̀. wọ́n sọrú ẹ̀. Ah. kí tá a lè sọrú ẹ̀. irú kí ni wọ́n ń sọ máa ah, láyé ṣe ń sọ báyìí ah, mo fẹ́ ẹni tí mo fẹ́ rèé ẹnìkan wá tún wá ń bá mi lájọṣepọ̀ without my consent ẹnìyẹn ni mo lóyún fún so mò ń rò pọkọ mi mo lóyún fún àjọ wà nulẹ̀ òun rọ mí lọ́tí ó rọ mi láti òun fi nǹkan sí. ní so torí pé wá ní iṣu ní ìsìn báyìí ó kú tòní tọ̀la ó wá wò pé kò ètè wa máa sọ fún mi obìnrin yìí ò ní lọ kí lọ́sítù mọ́ o obìnrin yẹn á dànù o. so kó dákẹ́. ǹjẹ́ ah, gbàtọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní ẹgbẹ́ kúrò lára bọ́n ṣe ń ronú yẹn gan wọ́n lè tètè jẹ́ kán fún di. kọ́kọ́ tiẹ̀ mọ́kàn kúrò nípa àwọn máa kú ntẹ́mi ń sọ fún wọn nìyẹn Ah. kọ́mọ́ kàn kúrò nípa àwọn máa kú. ebi wọ́n ti fẹ́ rí dọ́nà fún wọn wọ́n ti rí dọ́nà kan. Eh. Ah. àwọn ò gbàgbọ́ nínú dọ́nà ńlá àwọn ṣe ń sọ pé táwọn bá kú tán kémi bá àwọn sọ. ìwọ ló wá sọ. ìwọ ló sọ. irọ́ mi jẹ́ bí onróyin. alekusọ. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB ṣé wọ́n ní bàbá rẹ ní bala ọ̀nà ọ̀la kì kankan ìdí nìyẹn tó fi yẹ kí ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ olóríire tí ń bẹ nínú ọkọ̀ àṣeyọrí iléeṣẹ́ Blossom Mastermind International Limited we're a franchise business organization designed to generate passive income that will make you financially independent ètò ìlera àti ìgbésí ayé ìdẹ̀rùn ara àwùjọ ló jẹ́ wá lógún we are into health and wellness supplement ìyẹn àwọn àkànṣe èròjà amárawà lálàáfíà pẹ̀lú ìwọ̀nba owó péréte tó o bá fi dókòwò pẹ̀lú wa òun láò fi líǹkì yẹn pọ̀ mọ́ àwọn partners wa olókoòwò tí ò sọ yín ṣe jèrè ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà là ń sanwó fún gbogbo àwọn tó ń bá wa dòwò pọ̀ ọ̀pọ̀ àwọn tó sì ti bá wa ṣe yóò ṣàlàyé fún yín pé ọ̀sẹ̀ mẹ́fà kì í pé nígbà míì tí aláàtì ó fi dún lórí aago yín ìwà òtítọ́ tó ń ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ló mú blossom yàtọ̀ láàrin àwọn yòókù no referral no sales no story láti darapọ̀ mọ́ wa tẹ yes bí sms sí zero eight zero ninety four ten twenty three thirty three lẹ́ẹ̀kan sí zero eight zero ninety four ten twenty three thirty three blossom mastermind wà ní thirty two ìdẹ̀ra street lẹ́yìn stanbic bank niger west challenge Ìbàdàn Blossom Mastermind ìdókòwò tó fini lọ́kànbalẹ̀ bóyá ní gọ́dún. Monday ọjọ́ ajé ìtọ́ka oṣù kejì àṣàyàn ọjọ́ ta sàlẹ́sà látọ̀run wá bẹ́ẹ̀ á ṣẹlẹ̀ nílá aṣọ ńlá yóò tún ṣí ọ̀run yá ìpè tó dọ̀tun pẹ̀lú àtìlẹyìn ọ̀run tó wà nínú wà bàbá ọmọ àti ẹ̀mí mọ́ yóò tún ṣiṣẹ́ akin bẹ̀mí wò tó yá àkọ́kọ́ lọ́dún twenty twenty one aramanda kọ́ńbọ́kì lamilaka ìfòròyàn lórí papa authority ọmọ jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkì the servant of the living God who enjoys the open heavens, supported by the Trinity, is set to visit you concerning that situation from 7 a.m. to 3 p.m. Tètè dé ní o kaago méjì àárọ̀ tó with God lẹ́yìn ilé epo doyin with God bus stop Lagos Ibadan expressway ni Ìbàdàn lọ́jọ́ ajé tó kẹ́yìn 2021, kejì twenty twenty one bẹ̀mí wò meta náà tagbára ọlọ́jọ́ mẹ́ta Wednesday sí so ni with God bus stop ni ilé epo doyin ẹ̀yìn ilé epo doyin gangan ní with God ukale, sí ni challenge world expressway mẹ́rin nílẹ̀ ìbàdàn. láúláú nílẹ̀ mi mọ́ àtagbára ọ̀run tí ń jẹ́ dunamis yóò yanjú ọ̀rọ̀ rẹ fi sọ́kàn. ṣẹ́gun hmm? máa ní sùúrù. òyìnbó tó sọ lẹ́ẹ̀kan wọ́n ti ń bọ̀ wà aṣọ supamania àbí kí ló hmm? pé. mi mi ò oligospamia hmm, oligospamia. ah ó ní azoospermia a complete absence of sperm from the fluid ejaculated through orgasm. ìwọ náà ó lè gbọ́ spermia. azo. <laughs> ìwọ lọmọ. àti máa ṣàyẹ̀yì sí o bóyá mi àwọn skul ẹ̀kọ́ àgbà wọn lápadà mọ́ ọ. kó wá pe ìyàwó ẹ̀. á pe ìyàwó ẹ̀ kó wọ́n pe ìyàwó ẹ̀ yẹn o. kó má pe ìyàwó ẹ̀. àníṣe sórí bọ́lọ̀ ṣe ṣẹ̀dá obìnrin yàtọ̀ sọ́kùnrin. ajẹ́ pé ìgbésẹ̀ tó gbé yìí hmm. ó bẹ́tà pé kéèmí kó kàn fi mọ̀ ni ó da bó ṣe rọra sọ pé kí wọn. èmi ò mọ mọ̀lẹ́bí wọn o mi ò mọ wọn o. ẹ wọn tún padà pè ọ. wọn pè ọ o. wọn padà pè ọ. mo ti ní kán gbọ́ rédíò n tí àwọn ọmọ nàìjíríà bá mú wá bí àmọ̀ràn ni wọ́n á tẹ̀lé. wọn ò kì í sọrú ẹ̀ number one. n tó kàn dùn mí ò ju orúkọ àwọn ọmọ tó dá. ẹ àwọn nìkan kan ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ká pé yùn ni hello. ẹ kúrọ̀lẹ́ o. orúkọ yín sàgbọ́n ẹ kú ètò. yes sir orúkọ yín bolẹ ti ń pè. ẹ Peter láti àpáta. Peter Peteru ọjọ́ eh, <laughs> fi kàràtà pátá. à ń gbọ́ yín. Eh, eh, ẹ ẹ pé ètò ṣe rí iṣu tẹ ẹ mú wáyé hmm. mo ní mo ní extended family kan tó ṣẹlẹ̀ sí ah, ah. bọ̀ tó yàtọ̀ díẹ̀ sẹ́rí ibi tó dùn mí jù òjì oògùn tó lò tó bà kídìní ẹ̀ jẹ́ ibi tó kan èmi jù nìyẹn. òun wá solution ni. ẹ̀kọ́ wà náà èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kéèyàn kọ́kọ́ wò pé àwọn oògùn tóun kó jẹ yìí kí ni ọjọ́ iwájú ẹ̀ ajẹ́ bá ṣe ń fògùn ṣe ẹlòmíì láàánú ni bó ṣe ń fògùn bó ṣe ń fò eléyìí ń dùn yín èyí ni kẹ́ lò èyí ni kẹ́ lò àtúbọ̀tán ìpadà ibi nǹkan tí oògùn míì máa ń bàjẹ́ lára ju ti ń ṣe èèyàn lọ torí kíndìnrín wà ń bẹ̀ kò sóògùn tẹ́ lò tí ò ní gbanú kíndìnrín kò sí tí ò ní gbanú ẹ̀dọ̀ nínú tí kíndìnrín àtẹ̀dọ̀ bá sì ti bàjẹ́ ìgbésí ayé èèyàn ti tán. bí ìgbà ọ̀tàlétọ̀ mọ́tò bá sọ sẹ́lẹ̀ náà ni. bẹ́ẹ̀ni bí ìgbà fuel pump ṣẹṣẹ́ lẹ̀ ni. fuel pump bẹ́ẹ̀ni ọ̀tọ̀tàlétọ̀ ọ̀tọ̀tàlétọ̀ kí á ló kù ọ̀tán mọ́tò parí. mo ń gbọ́ yín jàre bọ̀dá sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí nǹkan tí màá kàn sọ fún wọn ni pé hmm. kò nídìí pé wọ́n sọ fún ìyàwó ah. ìyàwó wọn á èsì wọn ju á èsì wọn ju ajá ah, lọ tó máa sọ fún hmm. <laughs> oh. á èsì wọn ju ajá lọ kò ní even though ó lè má kí wọn mọ́ hmm. ìrònú yẹn gan láì wá pa wọ́n. ẹ ṣe jàre zero eight tàbí zero seven seven one zero five nine. hello. ẹ kú ẹ kú ètò ẹ kúrò lẹ. orúkọ yín bolẹ ti ń pè. balógun olúgbèǹga ni láti Germany. ẹ gbọ́ sà. ṣé wọ́n ń sọrú ẹ̀. ẹ sà. ṣé kó kú kó sọ. àbí kó jẹ́ pé ìyàwó tó bá jẹ́ pé ìyàwó yẹn ń gbọ́ program ń sìn tó bá dọjọ́ iwájú tó bá ti ṣẹlẹ̀ kan wá mọ̀ pé ọ̀rọ̀ yìí ni lágbà ni àwọn ayéfẹ́lẹ́ ń sọ lórí ìjọsìn. nǹkan tí èmi bá sọ ni pé kó má ti sọ báyìí ó ti kọ́ ẹ bó ṣe ní tó ṣe wá bá yín yẹn ẹ bóyá kó mú lọ́ọ̀yà ẹ̀ kó jọ wá bá yín. ó pè mí lórí fóònù kò wá bá mi o. ẹ ó mọ àdírẹ́sì ọ̀dọ̀ rẹ̀. ẹ ó lè wá bá yín pé kó mú lọ́ọ̀yà ẹ̀ wá jọ kó kọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kó kọ sílẹ̀. so tó bá dẹ̀ kú tó bá máa ka wíìlì á rí pé gbogbo nǹkan tó wà nù wíìlì yẹn gbogbo bó ṣe ṣẹlẹ̀ ó wà bẹ́ẹ̀ because tó bá lóun máa kú tí kò bá kú hmm wàhálà kan nìyẹn. ṣe rí nǹkan tí mo rí pẹ̀lú ọ̀rọ̀ yẹn láti ìbẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ó ti yé yín ni wọn ò ti ní àròjinlẹ̀ ṣùgbọ́n mi ò lè blame wọn torí pé ẹni ìjọba débá ló máa ń pèrè lọ́kùnrin. olóòpèrè lọ́kùnrin bẹ́ẹ̀ ni. láti ìbẹ̀rẹ̀ nígbà tí nǹkan ti zero làwọn wà yẹn ló yẹ kí wọ́n ti pe woman yẹn kan ti sọ fún un nǹkan báyìí báyìí ni mò ń bá fínra o wọ́n lè jọ agree láyínká kí wọ́n adopt ọmọ kẹ́nìbọ̀dì dẹ̀ máa mọ̀. ẹnìkan mú àbá kan wá o torí ní ìsìnbáyé ọmọ ọlọ́mọ náà ni wọ́n wọ́n wọ́n ń sàbálẹ̀ lórí. ṣẹ́gun ẹnìkan mú àbá kan wá hmm. tí èmi dẹ̀ ń rò pé bóyá ó lè ṣiṣẹ́ hmm. hospital náà wá wà mí wàá mọ̀ bóyá wọ́n lè rìkọ́dù fídíò hmm. kan sọ story bọ́ọ̀ ṣe sọ bẹ́ẹ̀ ṣe sọ fún mi mo mọ̀ pé wọ́n ń gbọ́ rédíò ẹ ṣe sọ story yẹn fún mi ẹ rìkọ́dù fídíò kẹ́ ẹ rìkọ́dù ẹ̀ sílẹ̀ sórí fóònù yín ọlọ́run á dẹ̀mí yín sí bó ṣe wù kó pẹ́ tó. ọlọ́run á ṣàánú wa. so fídíò yẹn ló máa padà jẹ́wọ́ nígbà tí ìyàwó yín bá play ẹ̀ later. nígbà tí ọ̀rọ̀ ti rí báyẹn yẹn èyí tí wọ́n fi ń sọ́sọ́sọ́sì yẹn ó ti yẹ èèyàn méjì tó bá ti fẹ́ra wọn èyí sọ pé àwọn ń parọ́ fúnra wọn bọ̀dá ẹ̀ ti parọ́ láti bẹ̀rẹ̀ ibi tí wàhálà ti wọ́ wá nìyẹn ó yẹ kí wọ́n ti láwọn fún obìnrin tó máa dúró máa dúró àá adopt ni o hmm. tó bá sì jẹ́ pé obìnrin yẹn ló wá mú suggestion wá àníṣe kò kí ń obi tóbìnrin míì kórìíra dé tí ẹlòmíì tí ò nífẹ̀ẹ́ rẹ̀ bá gorí ẹ̀ ó lè para ẹ̀ ó lè parẹ́ bẹ́ẹ̀ ni ah. káàdì tá a promise lẹ́ẹ̀kan ẹ má ti jẹ́ ká sọ ẹni sùúrù ó ti fẹ́ ó ti fẹ́ ó ti fẹ́ kó síbẹ̀ o ẹni sùúrù díẹ̀ náà ló kù ẹ jẹ́ káwọn èèyàn tí wọ́n ti já kúrò padà darapọ̀ mọ́ kí wọ́n lè láǹfààní àti at Fresh FM Ìbàdàn ibi comment tí èèyàn máa ń comment sí yẹn ní lórí program tá à ń ṣe lọ́wọ́ ibẹ̀ ni kẹ́ ẹ máa ṣọ́ nẹ́tíwọ̀kì tí ó bá jẹ́ ti ń bẹ̀ ti tẹ́ tí ẹ máa ń tẹ̀ star kìnìkan kìnìkan kìnìkan star ẹ wá rẹ́dì fún nọ́mbà tẹ́ kọ síbẹ̀ so tẹ́ bá ti fi nọ́mbà yẹn sí ẹ kàn fi hash parí ẹ̀ lẹ́ẹ̀bà ti sílé so tẹ́yìn bá ti tó bá ti jẹ́ ẹ̀yin lẹ lóòdù ẹ̀ ẹ kàn rọra kọ síbẹ̀ pé ẹ̀yin ni orúkọ yín ẹ̀yin lẹ lóòdù káàdì báyìí ká fi lè acknowledge ká rí i pé lóòótọ́ ló pé kó má jẹ́ pé àwọn Vincent ti lóòdù mọ́ mi lára ń bí at fresh fm Ibadan. uh-huh. at fresh fm Ibadan. lórí facebook ni o kì í ṣe lórí twitter lórí facebook at fresh fm Ibadan. tó bá ti wọ two thousand kó kó tì síbẹ̀. kí la máa ṣayé yìí sí o kò yé mi. at fresh fm uh-huh. ọ̀ya fisi fisi uh-huh. ó ti wà ń bẹ̀ o káàdì mẹ́jọ ti wà ńbẹ̀ tó lówúra tó lówó lórí dáadáa at fresh fm ìbàdàn pin ẹ̀ka àwọn èèyàn lè rí i pain ẹ̀ kan. at fresh fm ìbàdàn tẹ́ bá ti rí fresh fm ó dàbí pé fresh fm comment sí abẹ́ ẹ̀ hmm. ẹ́ ti rí ń bẹ̀ àti da káàdì yẹn síbẹ̀ mẹ́jọ ni káàdì náà. hello. hello. ẹ kúrò lẹ́mà. ẹ ta lẹ́sà o. orúkọ yín wo lẹ ti ń pè láti òkè àdó mi. ọ̀yá ẹ bá wa dá sí. ẹ mo kà. hello. hello. hello sago olùsọ. orúkọ yín. yes àyíṣà ló sọ̀rọ̀ látàdé gbẹ. à ń gbọ́ yín. ẹ jọ sà ṣe rí máa yẹn kọ́ máa wulẹ̀ sọ fún ìyàwó wọn. Ah torí tó bá sọ fún ìyàwó wọn ó ṣeé ṣe kí ikú wọn tètè yá. ṣé wàhálà yẹn ò ní pọ̀ tí ó bá jẹ́ pé bí màá ń ṣe fọkàn sí pé òun ṣe é ṣe kó òun dágbére fáyé ṣé tó bá jẹ́ pé ó kú tán ṣé màá ti bí yẹn àti ìyàwó yẹn ò ní ní problem ṣá. wọ́n lè mọ àní problem lọ tí. Ah, torí màá yẹn máa tọ́jú ọmọ yẹn á ṣe bí ọmọ ẹ̀. Ah. wọ́n ti ní donut wọ́n ti ní donut wọ́n ti ní donut tó fẹ́ donut torí tí wọ́n bá sọ fún ìyàwó wọn sìn ipò wọn lè dèdè ìyá hmm. ó jẹ dèdè yẹn ojú wọn kíákíá hmm. because hmm. obìnrin obìnrin mọ nǹkan tó bẹ̀rẹ̀ lè ṣe gbogbo ọdún kan. ṣàánú wa èèyàn ṣòro dára dé. nǹkan tí obì sọ yẹn dẹ̀ burú obìnrin míì wà tó jẹ́ pé a ní tóun bá kú kán kí lágbájá gorí òun á jí òun á jí tí obìnrin míì tó bá mọ̀ pé lágbájá lágbájá àṣé òun ló gorí òun tí òun ṣẹ̀kin tí òun ṣẹ̀kin tí òun ṣẹ̀kin mẹ́ta ah! tán dẹ̀ fi bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. òun sì ń pe òun sì ọkùnrin wa pè pé kinní kan ẹ wá ṣàgbàlagbà ṣe ní kodoro tí màá ṣe wà nù mí láti ìbẹ̀rẹ̀ yẹn ló yẹ kó ti lahùn fún. ó dìbò. láti ìbẹ̀rẹ̀ yẹn pé wo zero level lòun wà òun ti gbìyànjú gbìyànjú gbìyànjú o tó bá bá adopt wọn adopt wọn àjọ wọn àjọ àṣírí yẹn sórí àṣírí tó dùn ún ni àṣírí tó wà láàrin àwọn méjèèjì ọkùnrin yẹn gan bí ẹ̀tàn ló fi fẹ́ wúmọ̀ yẹn náà hmm. ó mọ̀ pé ó pé ó mọ̀ pé ó pé ṣó fẹ́ bà tiẹ̀ jẹ́ ni hmm ó mọ̀ pé ò pé náà èmi ò sì sọ pé bó ṣe kọ́ nìyẹn kọ́lọ́njọ́ mo da ẹ fún wa ní problem. má jà lóhùn líle solution ni kò jẹ́ ká wá fún. solution náà ni hmm. solution ni pé kí wọ́n dákẹ́ títí láì sọmọ pé ó ti délẹ̀ ó ti délẹ̀ hmm. má jẹ́ ká blame wọn pẹ̀lú ohun tó wà ńlẹ̀ torí condition tán wà lẹ́yìn fi ń gbé ká gbóhùn wálẹ̀. kí wọn ó dákẹ́ títí la sórí tí a fi ń sọ̀rọ̀ nísìn kí àwọn míì tí wọ́n bá ń rorúfẹ́ ìwà bẹ́ẹ̀ hmm. àbí ìgbésẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n tún rò lẹ́ẹ̀mejì àwọn nǹkan kan wà tó jẹ́ pé àáròpá ti jẹ lọ àti jẹ lọ tó jẹ́ pé èèyàn ó padà tún lọ dúró kíní yẹn á tún dúró tá a máa wòyàn lójú báyìí hmm. bẹ́ẹ̀ ni hmm. nígbà tí wọ́n bímọ kìíní tán bímọ kejì wọ́n bímọ kẹta wọ́n rò pé àwọn ti jẹ lọ ní ìsìn báyìí tán wà lórí àìlera tí ó fẹ́ dàbẹ́ ni pé wọ́n wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan. ẹ tún lo àsìkò yìí láti kìlọ̀ fún ẹlòmíì kì í ṣe irú tó ń ṣe arákùnrin ló ń ṣe ẹlòmíì ọ̀tọ̀ ni borí ń yóò lo àgbo bẹ́ẹ̀ kan òtútù mu lásán yóò lo àgbo gbogbo àwọn nǹkan tẹ̀ ń lò yìí ó ní agbára. láyìnká àwọn kankan míì wà tó jẹ́ pé naturally tí ara bá béèrè fún kéèyàn kan bomi sára kó sì bọ́ sórí bẹ́ẹ̀dì kó sùn. ṣùgbọ́n ẹlòmíì o hmm. àgbo yìí ni èyí tí ò làgbo tábìlẹ̀tì ni ṣé dandan ni kẹ́ ẹ lo àwọn nǹkan yìí àwọn nǹkan míì wà tó jẹ́ pé ẹ kàn láti rest lásán hmm. tí ó sì fi yín lẹ̀ ṣùgbọ́n oògùn tẹ́lòmíì ti kó jẹ tó ti kó jẹ tó ti kó jẹ tó ti kó jẹ ó ti kó bá nǹkan míì nínú àgọ́ ara ẹ̀ mọ́ ń bọ̀. ọgbẹ́ èèyàn pariwo látàrí ibi tó ọrọ̀ ajé ṣe rí káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ káwọn kan bẹ tí wọn ò mà lá. kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. ẹnu bẹ̀. freedom synergy pro. ọ̀pọ̀ ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún. oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀ ni wọ́n ń gbègbè ayé rọrùn láti gbọ́ bùkátà torí pé freedom synergy pro ti so wọ́n pamọ́ náà rọrùn tó wọ́n ń gbà wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ọ̀nà rọrùn ilé iṣẹ́ tó pèsè àwọn wọn sara lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ni freedom synergy so wọ́n mọ̀ tó wọ́n sì wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ náà gègé sí ọlọ́gbọ́n darapọ̀ máwọn tó ti mẹ́nu b níbẹ̀. Máa tẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven tàbí kó o máa bọ̀ lọ́fíìsì wọn tó wà ládùúgbò Glo office Choice Plaza Challenge Ìbàdàn Freedom Synergy Pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flaflo tó lẹ̀ Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. hello. ẹ kọ́ o hello. hello. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà. ẹ kú iṣẹ́ o ẹ pé tó. orúkọ yín. faith látàkì mọ̀ rìn. ok ẹ mọ̀ rìn. yes sir. ṣe rí kọ́lọ́hún kó ṣàánú wa because òótọ́ ṣòro sọ ṣùgbọ́n àárín ikú àti iyè lárábìnrin wa gbogbo tí ẹ bá dẹ̀ sí ní oúnjẹ yìí tó bá dọ̀hùn ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ dẹ̀ wà tíyàn gbọ́dọ̀ jẹ́wọ́ láyé kó tó lọ sọ kó lè rí nǹkan sọ. kó tó kú ah, ìyẹn tún ṣe pàtàkì. torí tó bá lọ gbàbẹ̀ kú kí ni ó sọ fún ọlọ́run lọ́rùn. ǹjẹ́ ẹ mọ̀ pé jíjẹ́wọ́ yẹn lè pa ìyàwó yẹn gan. bí ó bá pa tó bá free nínú bondage yẹn bẹ́tà ṣẹ́nu. kó pa ìyàwó kó ṣẹ́yàwó tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó já kóró mi tó bá gbé ẹ̀ ṣẹ́gun ó lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fọlọ́hún. ó ti ọlọ́run mọ̀ sí. ẹ máa gbọ́ ó lè lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kò ní àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kéèyàn ó gbé kó tó kúrò láyé. láyìnká tó jẹ́ pé tí ò bá ti ṣe ò bá ọlọ́run làjà ni mm. kó jẹ́wọ́ fún ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ bá dẹ̀ máa pa ó ti kúkú mọ̀ pé òun lọ sinmi ni. ẹ máa gbọ́ ìbá ọlọ́run làjà kò nídìí kí gbogbo ayé ó gbọ́. kì í ṣe gbogbo ayé gbogbo ayé ni ìyàwó ẹ̀ ló bá lọ́rọ̀. a ti wà lórí rédíò báyìí gbogbo ayé ni ìbọ́lọ́hún làjà láàrin ìwà àtọ́lọ́hún ni ó ti yẹ tó bá ti sọ fún ọlọ́run pé mo mọ̀ pé mo ṣe àṣìṣe o nọmba one ni pé ṣé kò ní pa ìyàwó yẹn gan lára jẹ́ kí n sọ kíndìn kan fún ẹ o ìyàwó yẹn lè bẹ̀rẹ̀ sí ní hate àwọn ọmọ yẹn torí pé kì í ṣe tó nífẹ̀ẹ́ ló bí wọn sí. ìyẹn ò kàn wọ́n ṣùgbọ́n kó jẹ́wọ́ kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀yẹn fún ìyàwó ẹ̀ ṣẹ́gun ó dùn mí tá a lè. ẹja mọ̀ lọ́lé èmi ń wò pé ó yẹ kó jẹ́wọ́ kó tiẹ̀ free nínú bondage hmm. àwọn àwọn ìwà tó ti hù sẹ́yìn. wisdom is profitable to direct. iyobi e lórúkọ mi. yínká ayéfẹ́lẹ́ lórúkọ tèmi. ẹni ìtàn olùṣègùn bámidélé. ìsọlá díẹ̀ mi lóko ní ti portable tó àgọ́rẹ́ tí ṣe tán lọ sí ìlú ìlàrọ̀ rẹ̀mí àlùkò ti ṣe tán lọ sí ìlú ìkọ̀sùn fọ́ọ̀lù adéjọ́lá tó gbọ́ yóò mọ̀ sí olówó kẹtùmọ̀lá fresh rẹ̀mí àlùkò ẹ̀ mọ́ nílò ẹ̀ ní. àwọn tí wọ́n gba tí wọ́n rí àwọn tí wọ́n lòdù káàdì. adesina adeyemi adesanya adewole akínọlá adesayo adéjùmọ̀kẹ́ wasiu w kan ló wà láàrin gbogbo wọn congratulations. vincent ọmọmìnira ẹ̀dá ṣe látàrọ̀ yín kálá fẹ́lẹ́ lórúkọ tèmi ó dijọ́ mẹ́jọ. let's talk about it let's talk about it with, with Yinka Ayefele and EOB. you know me.